بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام التامان الأكملان على خير خلق الله أجمعين في الأولين والآخرين وعلى آله وأصحابه الطيبين الطاهرين ومن استنى بسنته واقتفى أثره إلى يوم الدين أما بعد آه، أكي وكاو في جوكوان أكي آه، ونكي ọlá kíkí ọlá kíkí àlàáfíà à ń sọ yìí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuh a kábọ̀ sí ètò wa eléyìí tí a ṣàṣìláde òkun wa láti ẹ̀rọ alátagbà The Voice TV a sọ fún wa yìí pé insha Allah a gbé àwọn ṣéfù wa láti wá ṣàlàyé nípa àwọn nǹkan tó ṣe pàtàkì ní àsìkò tá a wà yìí òun náà ni nípa Sheikh Muhammad ibn Abdul Wahhab at-Tamimi alayhi rahmatullah àwọn afá lórí ọ̀ràn wọ́n ti ń ṣàlàyé olúkálùkù mú ibi tí wọ́n kúrò ó ṣe pàtàkì níbi ọ̀rọ̀ yìí àwọn òfìká náà mú ká tán ṣètò wá pàápàá jùlọ àwọn afá tí wọ́n jẹ́ àwọn afá ilẹ̀ Yorùbá kí wọ́n bá dá sí ọ̀rọ̀ yìí tani Muhammad ibn Abdul kí ni ìpèpè rẹ̀ bọ́ọ̀ ló sì lùgbé sí ayé rẹ̀ àwọn tíra òun ló ṣe kí ni àwọn ọ̀rọ̀ tó sọ kí ni àwọn kan kí ni àwọn èèyàn sọ ń pa rẹ̀ á ní bí ìjẹta Ustaz imam alikusubi, kutubi wọ́n ṣàlàyé fún wọn nípa in táwọn afá sọ lórí Muhammad ibn Abdul Wahhab tó lónìí àwọn sheikh wa wọ́n wá bọ́ sọ nípa Muhammad ibn Abdul Wahhab ìpèpè rẹ̀ dáwà rẹ̀ àti àwọn ìrújú táwọn tí wọ́n fẹ́ ba àwọn àfáà ló kọjẹ́ ìwà àwọn ìrújú tí wọ́n mú wá kí náà ìrújú náà eléyìí òun láti ṣe àlàyé fún wa àti àwọn sheikh wa sheikh abdulgani jumaa abdulbarakat hafizahullah wa ra'a àti wọn kó akitiyan ẹ̀sìn àkàmọ́bìnrin pé ìpè wà lè kẹ́lá kọ́lọ̀ ń jẹ́ ká rí khairan ẹ Muhammad ibn Abdulwahab ní ṣókí tàrántẹ̀ ní Muhammad ibn Abdulwahab. Alhamdulillah, wassalatu wassalamu ala rasulillah wa ba'd. Adáwọ̀pẹ́ fún Allah subhanahu wa ta'ala, àtọrọ assalatu fún anábuwa Muhammad sallallahu alayhi wa sallam. Lẹ́yìn náà, mo kí àwọn ṣe fa Adébáyọ̀ Al-Athari hafizahullahu ta'ala wa baraka fi umrihi wa qaddada khutahu a ìbéèrè tí wọ́n fẹ́ kí àjọ tamaleki kada fi ṣira wa láǹfààní àwa àti àwọn ọmọ tí wọ́n gbọ́ wa ní gbogbo àyè ní àgbáyé Ah, òun náà ni man huwa muhammad bin abdul wahab muhammad bin abdul wahab ní ṣókí òun náà ni muhammad bin abdul wahab bin suleiman annashidi rahimahullahu ta'ala ìkan àwọn àgbààfà nínú ẹ̀sìn islamu ni nínú súnà nábúwa Muhammad sallallahu alayhi wa sallam kí ó dẹ̀ ń tọ orí pa àwọn ẹni ìṣíwájú eléyìí ni wọ́n tọ̀ títí wọ́n jẹ́ pé Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala afá yìí wọ́n bí wọn ní 1115 that is 1115 lẹ́yìn ìjírà anábíwá muhammad sallallahu alayhi wa sallam òun ni wọ́n bí afáì sí orí ilẹ̀ ayé afá wọ́n dẹ̀ lo àsìkò tí ó gùn púpọ̀ lórí ilẹ̀ ayé nǹkan bí ninety or so years ní ìjírà òun ni tí afá lò láyé wọ́n jáde láyé ní nǹkan bí twelve oh six hmm. twelve oh six lẹ́yìn ìjírà anábíwá muhammad sallallahu alayhi wa sallam so afa yìí ní nǹkan bí seventeen forty four ní Gregorian ó ní wọ́n bẹ̀rẹ̀ dáwà tí ó lámì dáwà tí ó lámì ni wọ́n bẹ̀rẹ̀ rẹ̀ pẹ̀lú ìkúnlọ́wọ́ ìkánú àwọn ọba àwọn ìmáràtì kéékèèké tí ó ń bẹ ní agbègbè Najdi tí a mọ̀ sí Ad-Dar'iyya afá ìgangan àyè tí wọ́n ti bí wọn òun náà ní Uyayna àyè tí wọ́n ti bí wọn òun náà ní Uyayna ní inú Najdi náà ni òun wà so ṣùgbọ́n àfa ń ṣe wáàsí káàkiri before kó tó di kó wọ́n bẹ̀rẹ̀ wáàsí wọn wọ́n kéwú káàkiri lọ́dọ̀ àwọn àfa nílùú wọn ní Huraymilani ní àwọn ìlú lóríṣiríṣi wọn lọ Basra wọn kúrò ní Najd lọ sí Basra lọ káàkiri lọ Mẹ́kà ẹni tó ń wá ìmọ̀ ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala padà wá fún wọn ṣe kò ń gẹ àwọn tó ṣe wípé wọ́n dúró lórí ìlànà àwọn salaf tabani àwọn salaf àwọn náà ni alkurunu salasa almufaddala in ti àwọn sahaba anabuwa muhammad sallallahu alaihi wasallam tí wọ́n bẹ lórí ẹ̀ ẹni tí àwọn tàbí'ún àti àwọn àtibáwò tàbí'ín tí wọ́n ń bẹ lórí ẹ̀ ní àbíọ́kàn tí ó yàn tó yanjú tó ṣe pé sallallahu alayhi wa sallam ọlọ́wọ́ bá ní kí wọ́n pàdé àwọn tó ṣe fi eléyìí rinlẹ̀ náà èyí a ń sọ fún wa yìí Muhammad bin ẹni tó kàn gbé àdìọ́kàn burúkú kan wá tí ó kàbẹ̀rẹ̀ àti máa kàfàrà àwọn mùsùlùmí bẹ́ẹ̀ ni àwọn nǹkan yìí kò rí bẹ́ẹ̀ ó ṣe àwọn wá àtìlẹ́yìn ìgbà tí ó gba ìmọ̀ tó jẹ́ ìmọ̀ tó ń bẹ ní ìbámu pẹ̀lú ìlànà àwọn sálàf mọ́nájú àwọn sálàf àkídà àwọn sálàf ń ṣe wá sí káàkiri ṣùgbọ́n ẹ̀mọ̀ ìgbà míì gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sábà máa ń sọ àwòrán tó fi tì sí ọ̀dọ̀ Usman radiyallahu anhu Ah, bó ṣe jẹ́ páwọn míì wọ́n ní ah, kìíní ò lálàáfíà dọ́dọ̀ rẹ̀ ṣùgbọ́n alimuhim ó ní pé ọ̀rọ̀ tó gbajúmọ̀ ni pé ìnáwó yazaru bisultan ma la yaza bil Qur'an hmm. ọlọ́run wa subhanahu wa ta'ala a máa fi ipò agbára ipò láti lè fi nǹkan ní ìrìnlẹ̀ nígbà hmm. ṣe wípé kẹtẹ bá ka al lásán fún yàn gbà míì nǹkan yẹn lè mọ́ ṣùgbọ́n nǹkan yẹn ni yóò find ìwé rẹ̀ tó bá ṣe páwọn tí wọ́n ń sọ àwọn tó ń bẹ ní ipò agbára yẹn nǹkan yóò wá di nǹkan tó ṣe pé yóò rin ilẹ̀ ní táwọn èèyàn ó gbà sọlọ́ ọba subhanahu wa ta'ala ní kí àfa yìí kí ó pàdé ìkànnú àwọn ọba tá a pè ní ọba ìkànnú àwọn imarat torí pé nájú ní àwọn imarat tọ́wọ́ ní imarat òun náà ni àwọn bíi kíní ìjọba kéékèèké kéékèèké so wọn pọ n'ilu náà jù nísìnyí irú òye iná ta dárúkọ ó ní àmì irú títí ẹ̀ tó jẹ́ bíi olórí láwọn nǹkan tá a lè fẹ́ pè ní bíi baálẹ̀ àbí bí àwọn ọba ìlú kéréje kéréje so ìlú tí a mọ̀ sí dàríyà ìlú yìí òun náà lára àwọn ìmọ̀ láti tó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó jẹ́ ìlú tí ó ń bẹ nílùú najd so ọba rẹ̀ Muhammad bin Saud ó wá gbọ́ wá sí àfáì ó wà impressed pẹ̀lú ẹ̀ ó rẹ̀ juwọ́lẹ̀ fún àfáì eléyìí ló wá jẹ́ ìkúnlọ́wọ́ fún àfáì báfà ń ṣe ń fi ọ̀rọ̀ ọlọ́run ọba rinlẹ̀ bẹ́ẹ̀ ni ọba náà ń sọpọ́tì ẹ̀ tó lè jẹ́ kó easy fún àwọn tí wọ́n jẹ́ aráàlú ọba láti tètè gba dáwà yẹn so bẹ́ẹ̀ ni dáwà ni a ní láti spread yẹ eléyìí ni wọ́n wá ń spread tán spread pé kárí gbogbo ìlú next bàbá yìí ní eléyìí tá a sọ yìí ó ṣẹlẹ̀ ní nǹkan bíi seventeen seventy four ní tabawo Gregorian calendar ni so bàbá yìí wọ́n lọ bẹ́ẹ̀ títí títí ọ̀pára wa jáde láyé ní nǹkan bíi twelve oh six or so so ònàbá ìjà ìlàyé tó ń ṣe dìde nǹkan bí eighteen ninety one eighteen ninety three or so so tí ọba yìí fi jáde láyé sorry seventeen ninety three tí ọba yìí fi jáde láyé so kò jẹ́ bí àárín ẹ̀ṣẹ̀ jẹ́ so Muhammad bin Abdulhab ni ṣókí nípa bóun ẹ̀ ṣe bí wọn naam ah, Muhammad abdulhab yẹn ní ṣókí kí ni dáwà tí bàbá yìí gbé dání. náà gẹ́gẹ́ bí mo ṣe ti síwájú ní dáwà tán gbé dání kò yàtọ̀ sí dáwà tí àwọn sàbí anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam tí wọ́n dúró lórí. tabawonu al-Qur'an Allah subhanahu wa ta'ala sọ pé fún amọ̀nù bí nífìlì máa amantum bí faqad ihtadaw fún tawallu fi shiqaq fa sayakfikahumullah wa huwa as-sami'ul alim ọlọ́run ní tá bá nígbàgbọ́ nínú tẹ nígbàgbọ́ nínú fọkọ́dé ní tádà wọ́n ti mọ̀nà ṣùgbọ́n tá bá gún rí tí wọ́n gbàgbọ́ nínú ilé ìfàìnámọ̀ ń fi ṣe kọ́ wọ́n máa takò tó jòdòdó pẹ́pẹ́ yẹn kò ní gún rí kúrò níbi tí anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam wá táwọn sàhábà wà lórí ẹ̀ àìgbó ṣe pé kí ni ẹni yẹn anu ní ẹni ń fi ṣe lọ́lọ́wọ́n bá sọ bẹ́ẹ̀ ni wọ́n yẹ wọ́n máa takora wọn ní ọlọ́ni fàtẹ̀fíkà ọmọláwọ̀ wọ̀tẹ̀míù láàrin ọlọ́wọ́ bó tó ìrẹ́ muhammad sallallahu alayhi wa sallam òun ni ọba tó ṣe yí pé ó ń gbọ́ gbogbo nǹkan tó dẹ̀ ní máa ń pa gbogbo nǹkan so aya yìí ó fi rinlẹ̀ wípé dáwà anábíwá muhammad sallallahu alayhi wa sallam tí àwọn sàhábà tẹ́wọ́gbà lórí ẹ̀ tí wọ́n kúlé lórí òun gangan ní ìpèpè òdodo. so anything tó buy to see any is a ro but wù kí àwọn tán gbé dání kan máa ṣe lọ́sọ̀ọ́ tó bákan náà ọlọ́run bá subhanahu wa ta'ala tún sọ ní ààyè nínú al-Qur'an ó ní wa man yushaqiq ar-rasul min ba'di ma tabayyana lahu al-huda wa yattabi ghayra sabili al-mu'minin nuwallihi ma tawalla wa nusi jahannama wa sa'at masira ọlọ́run bá subhanahu wa ta'ala ní ẹni tó bá anábùwà muhammad sallallahu alayhi wa sallam ṣàpáyà tó ń sọ fún pé fa inna ma ń fi shiqaq wọ́n ó máa takò tó dé òdodo ni ọlọ́mọ wa sọ fún wa nù ayé eléyìí wípé wà máa ń yù ṣáàkìkì rasul ẹni tó bá fi lè ṣe mùṣáàkọ̀ anábùwà muhammad sallallahu alayhi wa tó takò tó gbá tó dólé lórí tó gbádànù min ba'di ma tabayyana lahu al-huda lẹ́yìn ìgbà ni in tó jẹ́ òdodo tó hàn sí i wọ́n fi hàn pé nǹkan tí ó yẹ kí aṣọ lélẹ́yìí ayé alukurani clear ọ̀rọ̀ anábì clear lórí ẹ̀ wọ́n ní rárá òun ò ní tẹ̀lé ìfẹ́ inú òun lòun á tẹ̀lé àbí tó bá bàbá tòun lórí ẹ̀ lòun á tẹ̀lé bẹ́ẹ̀ni. so zimbabwe máa tàbáyé náà láwùlù húdà ọ̀yẹ́ tẹ́bí rírẹ̀ sẹ́bílì mọ́mìnì yóò wá tẹ̀lé ọ̀nà tó yàtọ̀ sí kí ni àwọn mùmìnì àwọn onímùmìnì tọ́lọ́wọ́n bá ń sọ mẹ́wọ́n lákọ̀ọ́kọ́ ويتبع غير سبيل المؤمنين نولي ما تولى ọlọ́wọ́ bá ní tó mú yẹn àdáadáa ibi tó dojú kọ yẹn ibẹ̀ náà là á dojú ẹ̀ kọ wọn ó sì jahannam àádẹ́ sọ sí náà jẹ́ ànámà wà sá àti má eléyìí àti bọ̀tán burúkú ni. so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn evidences inú al àti sunna tó fi ń rinlẹ̀ wípé ìlànà ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam lágbọ́dọ̀ tẹ̀lé anabi ní khairu nasi qarni summa alladhina yalunahum summa alladhina yalunahum àwọn tá dájú nínú àwọn èèyàn ní qarni àwọn tá jọ lùgbà yìí kan gba ìsìláàmù pẹ̀lú mi summa alladhina yalunahum àwọn tá tún tẹ̀lé wọn àwọn náà làwọn sídẹ́ǹtì àwọn yẹn summa alladhina yalunahum lẹ́yìn náà àwọn tó tún tẹ̀lé wọn so àwọn eléyìí ni à ń pè ní asalafu as-salih àbíkásùn wọn ní alkùrúnú àfàlàfẹ́tù al-mufaddala so bàbá yìí in tó ń pèpè sí ní ìṣe ṣùgbọ́n torí wípé àwọn kùsùmù pọ̀ àwọn tán jẹ́ ọ̀tá àwọn tán jẹ́ oníjà bàbá yìí pọ̀ tó ṣe fún wọ́n ti dìvéètì kúrò níbi ìlànà yìí so ó jẹ́ kí ìsọkúsọ pọ̀ nípa dáwà rẹ̀ bàbá yìí ó ń gbìyànjú àti dáwọn èèyàn padà síyà torí pé tábà wo àwùjọ bàbá yìí nígbà yẹn àwọn tí wọ́n dominate àwọn àwùjọ yẹn ní àkídà ìṣẹ́dá kan jẹ́ àṣáírà àbí kan jẹ́ maturidiyya àṣáírà làwọn tó ṣe pé wọ́n pera wọn ní ọmọlẹ́yìn abulhassan al-ash'ari abulhassan wọ́n bí ní nǹkan bí 260 hijira òun wọ́n bí Abul Hasan al-Kashari tó túmọ̀ sí pé nìyí gan kò báwọn èèyàn bí al-Imam al-Bukhari láyé nì Imam Bukhari ti kú before kan tó bí ẹni yìí torí pé Imam Bukhari ni ó kú ní nǹkan bí two fifty six or thereabout Imam Ahmad kú ní nǹkan bí two bẹ́ẹ̀ ni àwọn Imam Shafi'i àwọn ti kú ní nǹkan bí two ni so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn àfẹ́sìn ńláńlá tó ṣe pé Abul Hasan al-Ash'ari ni ó wá níta ni ṣé ńgbà tó wá mọ́gàbí àwọn mùtẹ́zílà ló kọ́kọ́ ń tọ̀ tẹ́lẹ̀ kó tó di pé kí ni ó padà wá kúrò níbi ìtìzáàl tó padà wá lọ tẹ̀lé ìlànà àwọn kùlàbíyà bẹ́ẹ̀ ni kùlàbíyà yìí ìtààmọ̀ tààmọ̀ níbi ìtàn ó ní pé àwọn imam ahmad rahimahullah ta'ala wọn a máa ṣe rọ́dù fún àtọ́ bá ní irú ìròrí so ọ̀dọ̀ àwọn kùlàbíyà yìí ibẹ̀ ni tí abúlásánù á tara lọ so ló fi jẹ́ pé tíra rẹ̀ al-ibana al-usuli diyana tó kọ tá a bá wo tíra yẹn olóhùn fi ń tẹ̀lé mazhabi imam ahmad ni ṣùgbọ́n àwọn èèyàn tán mọ̀ dáadáa wọ́n rí pé kò ń ṣe wípé ó gẹ́ẹ̀tì kìíní ẹ̀ dáadáa torí pé gbàmí èèyàn lè kúrò nu sufi nísìnyí tó bá kúrò nu sufi kó lóun gba sunna ó ṣe tọ̀fọ́ wúfù olóhùn òṣè mọ́ ń kúrò ń bẹ̀ àbí àwọn àfáà tó ń ṣe jálàbí lápèjúwe olóhùn òṣè jálàbí mọ́ súnmọ́ lòun fẹ́ mọ́ tẹ̀lé ìsìn súnmọ́ wọn ní láti tún lọ kọ́ kò ṣe nǹkan bákan máa bẹ́ sínú ẹ̀fà fún pánsáré ń pìṣì bẹ́ẹ̀ ni so Abúlásàn Àṣàrí kò gẹ́ẹ̀tì nǹkan yẹn dáadáa ó gẹ́ẹ̀tì àwọn ibì kan ṣùgbọ́n ṣì gbọ́n ibì kan ó gbé ìgbági so ìlànà kílókọ̀ ẹ̀dùnkù láàbù òun ìlànà tó mú tó rò pé ìlànà Imam Ahmad ó jẹ́ pé ọ̀rọ̀ pọ̀ lórí eléyìí náà àwọn tí wọ́n wá jẹ́ àwọn mùtàkìrù lára àwọn àṣáírà ní in fact ní àwọn tún dáwọn èèyàn padà sí ìlànà àwọn Mu'tazila tí abúlásán ti kúrò àwọn bíi alfakuru rọ́ọ̀zì àwọn bíi aljuwaini àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ṣe pé bẹ́ẹ̀ làwọn dá padà contrary to ìtúrú àwọn albaqilani àti àwọn ní bí ibù fọ́rọ́ọ̀kì ní ìtàn wà àwọn èèyàn ní wọ́n ń tẹ̀lé abúlásánù lọ díẹ̀díẹ̀ tó àwọn èèyàn súnmọ́ nǹkan tí abúlásánù gbé dání ṣùgbọ́n àwọn ìgbà tó kúrò ní ìtìsálù tó bọ́ sínú kùlàbíà tó wúrò pé ìlànà Imam Ahmadu yìí ṣùgbọ́n àwọn bí alfọ́kùrù rọ́ọ̀zì yìí tó ṣe tàṣíṣù tẹ̀kìdì Stephen tẹ́yìn aṣọ́rọ́dù fún tó ṣe pé mujalladat oníbùn tẹ́yìn fún yìí nǹkan tó ní bayanu ah, tẹ̀lbísì jàmíyà torí alfakuru rọ́bí náà fi kọ tíra ẹ̀ láti lè ṣe náà bí tíra ẹ̀yọ ọ̀kan hmm. tó kọ hmm. tó ṣe pé nǹkan yẹn níbi tí àwọn jàmíyà wà hmm. òun náà ni alfakuru rọ́bí ni ó ń lọ. so eléyìí ni tó wá gbalẹ̀ kan tó ṣe pé àwọn asha'iratul mutaakhirun wọ́n ń bẹ lórí ìlànà àwọn ìtìzal ìlànà àwọn mọ̀tẹ́zìlà lọ́wọ́ so àwọn ọmọ wa sọ pé òkè ọlọ́run ọba ò lókè tí ẹ̀ bá sọ pọ́lọ̀ ọba ń bẹ lókè ní pé kúfùrù ni ìgbẹ́ nígbà fi lè sọ pé ọlọ́run bá wà lókè káfìrù lẹ́nu yẹn ìsọpọ́lọ́run bá wà lókè kúfùrù ni. so àtàwọn nǹkan míì tó ṣe pókè wọ́n máa ń sọ tó ṣe pé ó jẹ́ nǹkan tí ó takùn nǹkan tábìlì àfàǹjá fi nílẹ̀ hmm. nínú tíra rẹ̀ ní al hmm. so tó takùn tí àbúlá sàn eléyìí wá ní nǹkan tó gbalẹ̀ kan láwùjọ náà àfáà tó mọ tí àwọn imam ahmad anko àwọn imam malik imam shafi'i àwọn eh, eh, abdullahi bin zubair bin zubair al-humaydi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sufyan musauri sufyan bin uyayna àwọn tabi'un bí muhammad bin sirin ni sa'id bin musayyib àwọn sahaba ridwanullahi alayhim abdullahi bin umar abdullahi bin abbas in tí àwọn alqurunu salat al-mufaddala tí wọ́n bẹ lórí ẹ̀ ẹni tó mọ̀ yẹn ṣáà ni kó táwọn yẹn in tí wọ́n ń bẹ lórí ẹ̀ kò fi ilẹ̀ kó wá lọ síbi nǹkan tó ṣe wípé àwọn tí wọ́n jẹ́ àwọn mutaakhirun tí wọ́n padà sí kíni tọ́lọ́ ń tọ́ mọ́nà ju àwọn Mu'tazila mọ́sáàbà àwọn Mu'tazila so ló fi pé tá a bá wò ó a rí àwọn nǹkan tí a ń try láti fi nílẹ̀ náà nísìnyí ká sọ pé ọlọ́run bá subhanahu wa ta'ala ọba tí ó lójú ni ọba tí ó lọ́wọ́ ni ọba tó ṣe wípé ẹ̀ẹ́

irú àwọn nǹkan ẹni òní nǹkan tí àwọn mùtà àkúrú nínú àwọn àṣàyíra nìyí tí wọ́n dúlé lórí tó wọ̀ contrary sí nǹkan tó ń bẹnu tíra ìbánà gan tó jẹ́ ti ti ẹni tí wọ́n ń lẹ́ra wọn mọ́ tẹ́lẹ̀ ló fà bíbù tẹ́yìn àfisọ pé àwọn àṣàyíra tí mùtà àkúrú nìyí mọ́nàjù àbí mọ́sáàbù tán wà ní àbí ó ní àìnú mọ́sáàbù bishil marisi hmm. bishil marisi òun làwọn tó ṣe gbogbo àwọn ọmọ mùsàfihàn kó tí wọ́n takú ni so nísìnyí kò dẹ̀ sí tó darí gbogbo wọn lọ sí irú nǹkan báyìí ó máa ń ṣe kíni ilmul kalam tí ó ṣe pé wọ́n torí bọ́ òun náà ní ká fẹ́ mọ sọ̀rọ̀ nípa ọlọ́run ọba bẹ̀rẹ̀ láti orí alukur'an ṣọlọ́run ọba ṣó ń sọ̀rọ̀ ọlọ́run ọba ò sọ̀rọ̀ tọ́ba sọ pé ń sọ̀rọ̀ yìí àti fi wé ẹ̀dá nìyẹn torí pé kíni ọ̀rọ̀ sísọ wọn á ní hadith ni nítorí ẹ̀ṣẹ̀ ń ṣẹlẹ̀ ni kò yẹ kí nǹkan Allah la yatakallam ọlọ́run ọba eléyìí àwọn nǹkan tó máa fà láàrin ara wọn ní so ṣùgbọ́n àwọn àṣàyẹ̀rà wọ́n sọ pé kí náà gbà pé alukur'an kalamullah ni ọ̀rọ̀ ọlọ́run ni o ṣùgbọ́n kò kì í ṣe pé ọlọ́run ọba sọ ọ́ bí harfin wa sawt kò ṣe bó sọ àti ohun kò ṣe bó sọ bó o kọ́ nìkan tó ṣe ṣe pé so ìpẹ̀ ni Jibrilu ní ló ti wá mú so kò ń ṣe wípé ọlọ́run bá ń sọ̀rọ̀ ṣùgbọ́n kàlámù láàyè so eléyìí náà máa rí inú àwọn kí ni tíra àwọn ní lọ́bí Jawaratu Tawhid ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí nǹkan tó gbà so àkídà tó ń rin rẹ̀ láwùjọ lélẹ́yìí ní apá kan lọ́ra wa ní ní àsìkò ìmọ̀ Muhammad bin Abdulwahab ó dẹ̀ ní láti takò àwọn nǹkan wọ̀nyí so àwọn tó bá ń takò nǹkan yìí fi wọ́n á ní pé ah, àfáà yìí ní pé ó ń ṣe kíní ó ń ṣe tẹ̀kfíìrù kíní ah. àbóǹgá fún ẹ̀wọ̀n àpè ní káfíìrù ni torí náà ní ó máa wù mí káwo àwọn nǹkan kan ní ìfẹsẹ̀ pé ó jẹ́ nǹkan tí àwọn àṣàyíra gẹ̀gẹ̀ fúnra wọn tí wọ́n sọ nípa irú nǹkan báyìí ní ẹni tó ṣe pé wọ́n ń fi òpin táwọn wà lórí ẹ̀yẹn hmm. òun ni hmm. òdodo hmm. tó dẹ̀ jẹ́ ọ̀nà tí àwọn èèyàn gbọ́dọ̀ tẹ̀lé ẹni tí ò bá tẹ̀lé nǹkan yẹn nìyí wọ́n á bìlì pé no ẹni yìí ni kò kò ṣe kí ni kò rí ìlànà tó yẹ kí ó rí. nígbà tí ẹ fi ń wo nǹkan yìí nígbà tí a ṣe fúrọ̀mù kan pẹ̀lú àmì kòtùlẹ̀ àti ìmọ̀ àmì kòtùlẹ̀ àwọn rí pé àwọn tí wọ́n ń tako àfáà nígbà tí oníkàlùkù ń sọ̀rọ̀ tì nípa rẹ̀ tẹ̀yìn tó wá gbé wá òun náà ni pé ẹ̀yìn pé ká máa ń gba àwọn sàárè tí wọ́n mọ lókè gbàgbà tó ń mọ lórí sàárè káwọn káwọn wo àti pé ìgbẹ̀yìn bó ṣe gbọ́ gbé nílé tí ẹ bẹ lọ òun náà ni wọ́n fi ń takò wọ́n sọ pé ah ìjọba tó pèsè wọ́n kò á pèsè sí ìlànà ìsìlámù mọ́ o ìsìlámù náà ni wọ́n ń sọ àmọ́ ah, nítorí gbalẹ̀ ó láti wá ti tẹ́ni kan wá dé lónìí tó wà ní pé kò rí bẹ́ẹ̀ mọ́. nam kéèsì mi tún ni ọ̀rọ̀ bíbọ sàárè yẹn ni kéèsì ọ̀tọ̀ yẹn kéèsì títí tó jẹ́ àkídà tí a ń sọ yìí eléyìí kéèsì ní eléyìí so tábà wo àwọn tí a ń sọ yìí sí àwọn gbà pé n táwọn dúró lórí yẹn kọlọ́lọ́wọ́ bo kò ṣe kí ni ọlọ́wọ́ bo kò ń ṣe pé lọ́wọ́ kò ṣe àtúnmọ̀ ìtumọ̀ ọwọ́ tàbá inú alukurani oníkíni bẹ́ẹ̀ni ọlọ́wọ́ ọba ò sí lókè ni kò sí lókè ìgbà pé ọlọ́run bá ń bẹ lókè kúfúrú ni. kèfèrí ni ẹ̀yìn. Ah. èyí tó kàn máa sọ òun ni pé kẹ́ni ẹ bá jẹ́ jahil yálà ìmọ̀ kan wọ́n lè ṣe oúnjúrù fún belgian. ṣùgbọ́n alimu ẹni tó nímọ̀ tó ṣe wọ́n gbà pọ́lọ́n bá wà lókè ni wọ́n gbà pé káfíìn. nígbà yìí muhammadu abu habda àwọn kan ní orí báyìí. bẹ́ẹ̀ni umu before gbà yẹn náà ìròrí àwọn àṣà yẹra nìyẹn ẹni tó bá gbà pé ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bẹ lókè torí pé nǹkan tábí lónìí pé ọlọ́run ọba ní kò sí jihati tó ṣe kò kò sí níbi kankan so lẹ́yìn ló fà tó jẹ́ pé kàtẹ́ lọ nǹkan tí abu hamid al-ghazali sọ nínú tírà rẹ̀ ìjà al-awam and eyín kalam abu hamid al-ghazali imam ghazali àwọn gbọ́dọ̀ lára àwọn àgbà àwọn àwọn tí wọ́n jẹ́ àwọn àṣàyíra òní so ní page one thirty one tíra yìí ni ó sọ ó ní fàínkìlà tí àwọn èèyàn bá sọ hmm. pé falima lam yakshifil ghita an zatil ilah hmm. pé pé kò ká gàgà kúrò níbi pàápàá ọlọ́run ọba wà lam yakul innahu mawjud hmm. tí ó sọ pé ọlọ́run ọba mojúd ní lẹ́sà bí jísìn àti pé tánàbí ò sọ bẹ́ẹ̀ pé ọlọ́run ọba ò ṣe jísìn o torí pé ọba yìí pé àwọn àṣẹ ìràgbà pé tẹ bá sọ pé ọlọ́run ọba nìyí ó ti ń sìn ó lójú ó ní ọwọ́ hmm. ó ní ẹsẹ̀ hmm. ó ní gbogbo nǹkan tó fi ròyìn ààrẹ wọn wá Quran àbí hadith hmm. ẹbí sọlọ́wọ́ ọba di kíni abahad ẹni tó ní part alabara alahẹ́rẹ́ tó tó ní àwọn parts oríkèéríkèé ara ni so jismu nìyẹn so ọwọ́ ẹni wọ́n sọ pé kílẹ̀ tí o sọ pé lẹ́yìn tàbí jismu ni kò ń ṣe jismu wala jawhar bẹ́ẹ̀ ni kò ń ṣe mata kan wala araj kò ń ṣe accident gbàdúrà pé nǹkan nísìnyí nísìnyí ká sọ pé ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala bóyá ó lọ sókè ní kò tó ń sìn àbí ọlọ́ọ̀bà ní ó wá sílẹ̀. ṣàbùsí ah, ọmọ ilé ìpínlẹ̀ wàsùn bọ́lọ̀ bá wá sísà náà dúnyá ni haraka yẹn ní hmm. hadithi ní tó ń ṣẹlẹ̀ kò yẹ kí ọlọ́ọ̀bà subhanahu wa ta'ala ní kò yẹ kí àwọn hawadithi máa ṣẹlẹ̀ sí so laysa mahallan lil hawadith hmm. so ìyẹn tako kí wọn so Abu Hamid Ghazali wọn sọ yìí tọ́mọ̀ sọ pé kílé tí ò sọ pé lẹ́sà bí jismin wàlà jawharin wàlà arọ́j wàlà wà dáhìlẹ̀ alam wàlà kàríjà kílé tí ò sọ pé ọlọ́run bá nìyí kò ṣe pé kíni dáhìlẹ̀ alam kò ṣe kàríjà alam wàlà wà muttasil wàlà munfasil hmm. kò ṣe pé ó wà nú ayé ó wà ní ìta ayé kò ṣe kíni ó so máyé kò ṣe kíni ó kúrò gbàsìkò ní kan ṣe kílé tí ò sọ orúkọ bá wàlà wà fi makanin wàlà wà fi jihatin hmm. ó ti ní sí kílé tí ò sọ pé makanin pé pé kò sọ wípé ó ń bẹ ní àyè kan àbí agbègbè kan ìyá kan bali jihad kullu khaliyatun anhu ó ní gbogbo jihad kò sí gbogbo ẹ̀ khaliyatun anhu fàádà wal haqqu inda qawmin ó ní eléyìí ni òdòdó àwọn kan ni hmm. wal ìsọ̀wọ̀ anhu kazalik kéèyàn bẹ́ẹ̀ sọ pé ọlọ́run sí láyé kankan kò sí níbi kan kò ń ṣe eléyìí kan ṣe eléyìí ni haqqu wal ìsọ̀wọ̀ anhu kazalik kádẹ̀ sọ síta كما حفظ àlù mutakallimun ممكن، báwọn متكلمون جنسوني، ولم يكن في wàlám yakun الله عليه كسور، alayhi kusurun bára bí ṣe wá sọ tí ó sọ gbogbo àwọn kìíní yìí ni kò sí kùsùrù ń bẹ. gbàdà tí kò bàná bí kù ipe kò sọ pé ọlọ́run bá ní kò ń ṣe jísùmù kò ń ṣe dáwárù kò ń ṣe arọ́dù kò ń ládàkìlẹ̀ alam wala kharija alam wala pé kò wọ́n láàfin pé àti gbogbo yẹn ni pé kò sí kùsùrù mẹ́ fún hmm. wọ́n láàfin rọ̀ bá ti fi káṣù hákì fùtúrù hmm. then nípa pé kí ni ìfẹ́ display tó jẹ́ òdodo ní tó ti kò sí nípa náà bí kọ́lẹ̀ àbúkájára ń bẹ̀ wọ́n láàfin màrífà ti nùkú sọ̀nù wọ́n tí yẹn bá béèrè bẹ́ kúlìnà àwọn sọ pé mọ́ ra àádá hákì kọ̀tàlì hákì ẹni tó bá rí eléyìí ní òdodo gbọ́ngàn èyí tazara hmm. yóò ṣe kí ni yóò mú ẹ̀kú kara wú tó bá fi lè sọ lànà fara náà tún àwọn yóò sá dánù pé àìwọlé ah, lẹ́yìn kò sí lókè kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò so ipe wàlà bá dẹrù bí nkàr àwọn èèyàn ó takò nǹkan lẹ́sẹ̀kẹsẹ̀ wà hada ayélu muhal wọn ni lẹ́yìn òpó sí àwọn kò fi tààtì ní òkè ọlọ́run ti nǹkan kan ní wàlá khayra fil mubalagati fi tanzin yantuju ta'til fi haqqi al-kaffa illa al-aqallin wọ́n ní afẹ́fọ́lọ́wọ́n bá mọ́ nílé afẹ́fọ́lọ́wọ́n nílé ìṣókò sí orí kankan bẹ́ tó ṣe pé tá a bá ṣe tán yìí ní táwọn yà padà conclude pé kò sí tó ń jọ lọ. Hmm. ẹni kò lè sọ̀rọ̀ lápẹjù bá um, um, àwọn um, tẹ́sílẹ̀ ó ṣe sọ kò lè sọ̀rọ̀ kò lè gbọ́rọ̀ kò lè rí mọ́ kò ṣe kọ́sẹ̀. Oh sàwọn eléyìí ló kàn án gbọ́ pé ó lè sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ bó ló ṣe máa ń sọ̀rọ̀ hmm. bó ló ṣe ń rí náà bó ló ṣe ó tún yàtọ̀ sí potensi bí àwọn àwáàmù ṣe máa gbọ́ yé nì. Hmm. sàwọn nǹkan míì táwọn fi rí ilẹ̀ gan-an kò ń ṣe bí àwọn sálàbù ṣe fi rin ilẹ̀ àwọn àṣàyẹ̀ là ń sọ. Hmm. so nígbà tẹ́ bá ń sọ ọdún tó ọlọ́run ọba ò jẹ́ nǹkan olùkọ́ tó jẹ́ pé lára ìtàn tó rin wọ́n ń pe ọba kan ní Mahmud Subukti King ọba yìí ní algaznawi ọba yìí ibn forak ní àsìkò títí ẹ̀ òun àti ibn al-aisam ibn al-aisam ìyẹn náà jẹ́ lára àwọn kílórúkọ ẹ̀ àwọn ibn forak àti ibn aisam àwọn méjì ni wọ́n jọ ṣe dìbéètì níwájú ọba yìí. so ife ẹ̀ wá fi rinlẹ̀ ni pé ọlọ́wọ́ bó sí lókè kò sí ah! ọba wa ń sọ fún ẹ̀mú ìfọ́ra ti pé tó bá sọ fún yẹn pé kó describe tí ó exist hmm. kò lè describe it better than this hmm. kò lè describe pé ọlọ́run sí lókè kò sí sálẹ̀ kò sí sálẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí abọ́ alówó. Tọ́ wá ní kẹ́hìn ṣe àárọ̀ ní ṣe nǹkan tí ò sẹ̀ ní rárá. Tí ò sẹ̀ ní. Ẹ ní bó ṣe ẹ lè sọ pé nǹkan tí ò no living thing nǹkan tí ò kò live rárá in fact ní tó ṣe no living thing gan hmm. ẹ sọ pé òun lè lẹ́yìn ní pay bọ́ọ̀tì nígbà ẹni kò sí lókè kò síwájú kò sí lẹ́yìn kò síwájú kò sí gíní ah, eléyìí ni pé èyàn ò lè o látàkì àǹtẹ́sífà àlùmáàdù àkṣẹ̀rẹ̀mìnàdà so ìyẹn gan ó ju ibùn fúra kò ju sínú haira sínú dàmúnì pé ìpọ́n nígbà tó kúrò tó ń lọ sọ̀wọ́n ló kú sójú ọ̀nà yìí àwọn míì sọ ọba yẹn ló so nǹkan yẹn ni ó di gbogbo táìmù wọn dàbí ha níta ọ̀rọ̀ yìí na eh, eh, eh, mahmood subuk pikin tán sọ yìí ọ̀rọ̀ tó ti pẹ́. Hmm. so ìròyìn yẹn ti wà nílẹ̀ ìròyìn yẹn ti wà nílẹ̀ ti pẹ́. ìròyìn tó ti wà nílẹ̀ ti pẹ́ eléyìí àwọn eléyìí ó ń gbé e bọ̀ wá hmm. láti ọ̀dọ̀ àwọn èèyàn wọn náà ti ń gbá wọn kàn wọ́n eléyìí ha ti ọba náà. tá bá wo nǹkan tí Abu Hamid Ghazali ti tó ń sọ ní ibi báyìí ni so wọ́n ní tá bá tí a fẹ́ ṣe tẹ̀sí jù náà fẹ́ fọlọ́run bá mọ́ jù mm. pẹ̀lú pélé agbélédànù agbélédànù ni tààtìlù ni ó padà fẹ́ lọ ṣẹlẹ̀ níbi nǹkan yẹn. Mm-hmm. so ọkọ̀ bó ìta Rasulullah sallallahu alaihi wasallam wọ́n ní òjíṣẹ́ ọlọ́run bá wọ́n ti gbèdè dáìyàn lil khalqi ila sa'adati al-akhirah so ipe kú kó mọ̀ sí àwọn èèyàn lọ síbi kíni oríire alkiyama wọ́n gbé dìde kó jẹ́ kíni ìkẹ́ fún gbogbo àgbáyé hmm. fàkẹ́yìfà yẹn ti kú bìmọ̀ fi àlákù àkàrí anábì ó ṣe wá sọ nǹkan tó ṣe pé ìparun ọ̀pọ̀ tó pọ̀ jù nú àwọn mùsùlùmí ibẹ̀ ni ó wà hmm. bal umira allah yukallima nasa illa ala qadri nǹkan pa aláṣẹ ni pé kó bá àwọn èèyàn sọ̀rọ̀ according to bí kíni ìlàkà ìwọ̀n ṣe máa. Hmm. man haddasa nasa ó ní wàkọ́lá sallallahu alaihi wasallam man haddasa nasa bi hadithin la yafhamunahu kana fitnatan ala ba'dihim hmm. aw lafdhan hadha ma'nahu hmm. ẹni tó bá bá àwọn èèyàn sọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí wọ́n lè gbọ́ yé ni yóò ṣe kíni yóò jẹ́ fitina fún àwọn kan nù fa in qila tá a máa in kana fil mubalaghati fi tanzih khawf ta'til tó bá ṣe pé ìfọlọ́wọ́n ba mọ́ káfí fọlọ́wọ́n ba kò sí lókè kò sí nísàlẹ̀ kò sí wájú kò sí lẹ́yìn kò sí ní inú ayé kò sí níta ayé ni tó bá ṣe pé à ń bẹ̀rù pé káyàn mọ́ sọ fọlọ́wọ́n bo exist bil idafatil albaj fafi istimal alfadil muhima khawfu tashbih bil idafatil albaj. so torí náà ká sọ pé à ń lo àwọn ọ̀rọ̀ tó máa wà muhima tí ó sọ máa confusing ní hmm. khawfu tashbih náà ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fún àwọn èèyàn ní ìdọ́fà ti delbad kunna baynahuma farqun min wajhayn that is Ghazali ń ṣàyè láti wá ó fẹ́ wá sílẹ̀ ó fi rìn ilẹ̀ pé òkè lò ibi tí àwọn kìíní tán wà ní ṣùgbọ́n ní láti consider àwọn àwáàmù ní hmm. so ló ń fi sọ wípé kámọ́sọ̀pá fẹ́ ṣe kìíní jù ní tẹ̀síjù tábí wọn lọ kó sínú ah, tààtìlì oníṣàyẹ̀ kan wá sọ wípé tẹ wá ń sá fún tààtìlì jù náà tẹ̀lọ́n fáwọn kan ní ẹ̀sùn máa lọ́kọ́ sí kíni tẹ̀síbí o ó ní kúlínà bẹ́yìn náà máa fárúkú ní wàjẹ́ ni yàtọ̀ ń bẹ láàrin méjèèjì àdúhùn anna zalika yẹ́dùn ilẹ̀ ta'til fi hakkin aksarin èyí tá à ń sọ tá a ní pé ká avoid yẹn ó máa kó sí ta'til ọ̀pọ̀lọpọ̀ yìí ò ní gba ọlọ́run rárá fi hakkin aksarin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó pọ̀ jù wàhálà yẹ́dùn ilẹ̀ tẹ̀síbí fi hakkin aksarin ṣùgbọ́n èyí tí ẹ̀yin gbógun tì yí ní ẹ̀kọ́lọ́wọ́n ọba ó wà lókè ó ṣe kí bẹ́ẹ̀ ṣe ń gbógun tì yẹn ní òun ni ó ń pèpè lọ síbi kíni tẹ̀síbí níbi kíni. so fi haki al-aqallim because ìtàwé lè yín sọ ní ìsìnkú máa sọ fún ìyá mi ní ìṣàyẹ̀ bàbá mi kọ́ ọlọ́run bẹ lókè mi wọn ní ní problem pẹ̀lú ẹ̀ ẹwọ orú ọ̀rọ̀ ọmọ àdàmánì ọmọ obìnrin obìnrin tánàgbé ìpáyínà láà tó ní fi sàmà hadith yẹn hadith tó kuda dààmú bá àwọn àṣàyẹ̀rà ni tẹ̀bárí bí wọ́n ṣe wọ́n kàn ń lọ yán wọ́n ń pàṣẹ yìí lásọ̀hún. equation yìí ọkàn hadith eléyìí tá à ń sọ yìí ó ń bẹ nínú àtọ̀mọ́ ọmọ àlìkó ó ń bẹ nínú àlùmù ìwọ̀n ṣàfihàn o tó fi rí ilẹ̀ ṣùgbọ́n àwọn àṣàyẹ̀rà ni kí ni kó dààmú àpò bọ́ọ̀lù àwọn ìsọpọ̀lọ́ ń bẹ lókè yìí ayé ayé ti ṣe kí ó ti accommodate ọlọ́mọ kò rẹ̀ kí jí àhàwọ̀ ọlọ́mọ ọba subhanahu wa ta'ala so ọ̀wá bàmọ́ bẹ̀yẹn ní ní tí wọ́n sọ ní pẹ́ńtú bá fi lè sọ wípé ọlọ́run ọba ń bẹ lókè ní ó ń bẹ lókè ìdáàtì fọwọ́ káfíìrò. ibi tọrọ wa gẹ́gẹ́ yẹn so níṣẹ àkídà tí mo mọ dábùlọ á di ní yẹn àwọn gbà pé káfíìrò ní kìlákìdá yẹn sòwọ́n dàgbà tákìdá táwọn náà ní yìí ní àkìdá kúfúrú ni ìfẹ́ǹtì hmm. náà ní tánlẹ̀ mọ́ ibùn tèmíà náà hmm. olóńjẹ́ pé ibùn tèmíà yẹ́bó ṣe ń dẹnu ti sọ̀rọ̀ níyà rẹ̀ ní hmm. ó ń sọ fún àwọn kan ní ah, sọ́rí nínú àrọ́dù alábàákiri tó ń sọ fáwọn kan ìpè níta ń sọ yìí ni tí ń bá fi lè sọrú níta ń sọ ìlàkàfàtù máa di kìfìdí látàrẹ́ walakinnakum indi la takfurun ṣùgbọ́n yìí sí lè pè kí ìyá ànàkùn jù àárẹ̀ aláìmọ̀kánni ṣùgbọ́n bí n bá fi lè sọ orun tẹ́ ni hmm. so bẹ́ẹ̀ ni àwọn olóńgbà sọ̀rọ̀ ó ń bá àwọn tí wọ́n ń pè ní àwọn aljamiya hmm. alhululiya hmm. àti àwọn tó jẹ́ àwọn jamiya ni tí wọ́n jẹ́ anáfíà aljamiya mufat àwọn tó jẹ́ jamiya tó sọ pé wọn sí lókè kò sí ní kíní ìran jamiya kan nìyẹn ìran jàmíà kejì làwọn tó ṣe pé alhululiyya tó á ní ọlọ́run ọba ó wà lára gbogbo nǹkan bí àkídà wahdatul wujud nǹkan kan mọ́ra wọn ẹni torí àwọn àjáàbùn sọ fún àwọn jàmíà ní méjèèjì náà máa ń lò tán bá wà lọ́dọ̀ àwọn àwáàmù ní àwọn lay people alọ́lọ́wọ́ bá ń bẹ gbogbo bíkíbi torí pé wọ́n rí pé ìyẹn nìyí ó yìí fún lay people láti accommodate ìyẹn kò tako làákàyè ṣùgbọ́n tó máa wà lọ́dọ̀ àwọn tó ṣe pé wọ́n láwọn lajú wọ́n ní ọlọ́wọ́ kò sí ní anywhere so àti eléyìí táwọn sọ́láfù ti bá yí dáadáa hmm. Yazid bin Harun ó lè mọ́ sọ pé ọlọ́wọ́ bá ń bẹ lókè yìí bí láti máa yẹ kírù fi kúrú bin amma tó nǹkan tó yẹ pé tó sọ yàtọ̀ sí ti àwọn lé tí wọ́n mọ̀ hmm. nípa kan ní nǹkan bẹ lókè yìí hmm. ó ní ìwé èèyàn bẹ́ẹ̀ ní fọwọ́ jà mí bìhàmínì so ọ̀rọ̀ muhammadu abdulhabi kọ́ lélẹ́yìí ọ̀rọ̀ àwọn tó ti rí ilẹ̀ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ tipẹ́ hmm. ṣùgbọ́n àwọn bákan ní kí muhammadu abdulhabi kó já kúrò níbi ìlànà àwọn àṣàyíra tí òun náà bá wọn bàbá wọn àti bẹ́bẹ̀ lọ tí wọ́n ń tọ̀ tó ń já kúrò ńbẹ́ hmm. àwọn dẹ̀ ni wọ́n gbà wípé wọ́n tó wá fi lè gbà pọ́lọ́n bá ń bẹ lókè ní àǹtà àṣùwí àṣùwí àṣùwí náà wọ́n sọ àti pé àwọn lé pipu àwọn lé pipu lé pipu jùmúrù náà Hmm. àwọn ẹni wọ́n pè ní àwọn aṣù aṣù aṣù náà so láti so lájú ní òbò sínú àwọn kìíní so eré abẹ̀yẹn ìkànnì yẹn so eléyìí tá à ń sọ yìí ni ọ̀rọ̀ Abu Hamid Ghazali lé so kò ń ṣe ọ̀rọ̀ Abu Hamid Ghazali ń sìn gbà ó wọ́n hmm. ah. wọ́n àti bíbù tó mí àná ìkọrùnú ìsáàrí tàbí nǹkan ni. kọ́gbọ̀n ọtí bí ibùn tèmíà bí five something ọ̀ṣọ́ làbọ̀ amílì Ghazali kú ni hmm. so ibùn tèmíà ni six kìnnà bíi ọbí ní ìkọ́bí sí sixty one. so so àti eléyìí sì ó ti wàhálà kan ti ń fàbọ̀ wá òun lélẹ́yìí. Hmm. so tábà kálọ kálọ ni àárín nǹkan tí ẹnì yìí tó padà fi rilẹ̀ ń bẹ́ẹ̀ hmm. so ó mọ àwọn àwọn excuse wa so ẹni tó bá ka tíra yìí ni yóò mọ nǹkan tá à ń sọ so ẹwọ ibi ibi ibi wa ni wa sọ nígbà yìí ó ní wa amma ìbátan ojú dín fìlà ẹ̀sìn kọ́ọ̀dù kí a fi rinlẹ̀ in tó ń bẹ fìlọ ìtìkọ́ ní àkídà alama zakarnahu lórí ìtàdàkùn al-mubalaga fi tanzih níbi ká ṣe àṣejù níbi ìfẹ́sọ́ pé ọlọ́run ṣe lè kún ṣe lè kún ṣe lè kéré ṣadidun jidda tó le gan ni bala yakbalu wahidun min al-alf la siyama al-umma al ó ní kí ni èèyàn kan nínú one thousand nígbà nísìn akọ àwọn àwọn bàbá wa àwọn ìyá wa wakọ akọ wọn jọ nísìn ẹ wá ń sọ fún pọ́lọ́hùn òsì lókè ọlọ́hùn òsì nípàlẹ̀ kò sí ní kinní kan kò sí ẹ ẹ ṣàrà. ẹ̀ka gbọ́lọ́hùn yẹn gan lè sọ lómi ìdí kèfèrí ni pé ó túnbọ̀ sí pé ẹni táwọn ń sìn kò kò ẹ́gísítì. ẹ̀yin jẹ́ sọ pé yẹn gangan òun di rẹ́ẹ̀tì àti rẹ̀ ẹ̀yin tí ò bá gbà fọ owó káfí. sọ àwọn tó bẹ̀ fún dáhùn fáwọn ni wọ́n á bàtà ìnìtọ̀ Allah sam sọ wípé àìnà Allah gbọdọ̀ ọlọ́run ọba wà hmm. kí ọmọ irúbìnrin wa sọ pé fìsàmà hmm. ìpè oúnjẹ lókè ni wọ́n ní ẹ ànábì gbà lọ́wọ́ rẹ̀ bẹ́ẹ̀ hmm. kò kí n ṣe tó kọ̀rẹ́kì ni tó fi fèsì yẹn ànábì gbà lọ́wọ́ ẹ̀ bẹ́ẹ̀ lè ànà jáìlà torí aláìmọ̀kan ni. náà ẹ̀dí ká wo nǹkan tí torí pé kí ni aláìmọ̀kan ni mo ṣe àwọn nǹkan tó yẹ kí àyànjú nìyí kó tó di báwọn èèyàn àwọn nǹkan tó yẹ pókè ó kílẹ̀ ni hmm. aliz bin abdulsalam òun ló ní tíré eléyìí hmm. àtìkọwájú àkàm so kí lòun náà sọ nípa nǹkan yìí ni so ní ah, ah, torí. ó ti ó ti ó ti ó ti sọ̀rọ̀ lọ jìnnà ní ó ní ó wá ní ṣe ìpọ̀mọ̀sá àwọn ìgbà rẹ̀ ṣẹ́lẹ̀ fi ṣe hmm. no kàgbé láti ilẹ̀ náà ó ní wà máa zálà kùlàfà ar-rashidun ok wà máa zálà kùlàfà ar-rashidun wọ́n ní àwọn kùlàfà ar-rashidun abubakar umar usman ali àtàwọn imam àtàwọn àfáà tó ṣe wípé wọ́n mọ̀nà أن ذلك ما علمهم بأن العامة لم يكفوا على الحق فيه يقرون على ذلك وأبروفوا that is pé ká sọ pé ọlọ́run ọba káròyìn ẹ̀ pẹ̀lú àwọn nǹkan gbà tó ṣe pé ọlọ́run ọba ó ní jísmù ní gbígbà tó ṣe pé ọlọ́wọ́ ó ní gbogbo ẹ̀hẹ́ ṣùgbọ́n ọ̀kan ni àwọn Abubakar Umar Usman gbogbo ẹ̀yìn sí yòókè rúnà mm. alazalik mm ó ti ní sí wọ́n àpúrò ẹ̀ wọ́n sọ̀rọ̀ nígbà tá àwọn èèyàn tó ń sọ àwọn àwàmù tó ń sọ ni máa rí mi yìí. tẹ̀wọ́pọ̀ mọ̀ wípé àwọn ilé pípù àwọn bàbá wọn ìyá wa ìyá elépo ìyá aláta eléwé dùn kankan mọ́ra wọn ni wọn àmọ́ ń tójú dúdú gangan ṣùgbọ́n kàn ń gbà bọ́ wọn bó ṣe ń sọ yẹn. bẹ́ẹ̀ ni wọn àmọ̀nà lọ síbẹ̀ wọn àmọ́ ń tójú dúdú وأجروا عليهم أحكام الإسلام وأجروا عليهم أحكام الإسلام أو أكان وكم مسلمي بلونا من جواز المناكحات إنك بكيني أسلي فرا وكلونا والتوارث bákan náà lè jọ jogún ara wa tọ́mbákú a lè kí òun sun wọn lára ìdá máa fi tọ́mbákú bákan náà a lè wẹ̀ fún wọn a lè sin wọn wàhámdùn wọ̀dọ́fún òun a lè sin wọn sí sàárè mùsùlùmí àkídà tán dúró lórí pẹ̀lú ọlọ́run ọba olójú lọ́wọ́ gba àwọn àkídà yẹn kò correct ṣùgbọ́n Abubakar Umar Usman gbogbo wọn dákẹ́ àwọn tó ń jẹ́ ulama mutaduna náà wọ́n dákẹ́ ẹ̀ tó rí pé gẹ́gẹ́ ni wọ́n rí pé kí náà eléyìí àwàmù ni wọ́n lé pípù ni wọ́n. wàláwùlà anna Allah qad samaha hum bidhalika. wọ́n ní tí o bá ṣe fọ́lọ́wọ́n ọba ṣe kí ni samaha òun làásọ̀rọ̀ ètò sọ́ọ̀lù mi. a ah, kò bá ṣòro láti lè sẹpẹrẹtì kúrò bẹ́ẹ̀. wàlámà ujurat àlẹyìn àkàmù máa bá ti pè wọn ní mùsùlùmí bìjìmáìl mùsùlùmí ẹ wà á rí ẹ wọn bá ti pè wọn ní mùsùlùmí bìjìmáìl mùsùlùmí. ومن زعم wọ́n gbogbo ẹni tó wá claim annal ilaha ike ọlọ́run ọba ni yàhẹ́lù fi ṣe ìní ike ó máa ń sọ̀kalẹ̀ sí kankan níbi ara àwọn èèyàn àbí ẹlòmíì tó ń ṣe fọwọ́ káfíìrù kẹfẹ́rí ni. Hmm. na adéṣin náà sàlámù ni àṣàrí ni ó kí ló ṣe níbẹ̀ yìí <laughs> ṣe bó ṣe tẹ̀kfíìrù ni ó ṣe ká sì ń fọwọ́ káfíìrù a ṣe padà bá sí ọ̀rọ̀ tẹ̀kfíìrù ni ṣe tẹ̀kfíìrù ni ṣé kò sínú Islam rárá ni àbówà kí ni àwọn ṣùgbọ́n tẹ kí láwọn ẹ̀hẹ́ mm. so nísìnyí àlìlùmí àfọláńgbà tẹ ẹni tó bá gbà pé ọlọ́run ọba ni mm. ó ń sọ̀kalẹ̀ fáre yẹn kan fàwọ́ káfírun. náà yìí á nà ṣọ̀rọ̀ torí pé àfà ánìlèmọ̀jẹ̀ símá lè rọ́lẹ̀ bá ti tẹ̀jì sí ní alẹ́ náà. wọ́n ní torí pé kí ni ṣẹ̀ríà ní òfin ọlọ́run ọba ó ṣàmójúkúrò fún àlùmọ̀já símá àwọn tó ń ròyìn ọlọ́wọ́ bá kó lójú ó lọ́wọ́ tó ń gbà fọlọ́wọ́ bá lọ́wọ́ ní gbogbo àwọn nǹkan ẹ̀mí tí wọ́n ṣe tàwílù àbí kí wọ́n ṣe tẹ̀fúìdù màá ní àwọn nǹkan tó lọ́wọ́ bá lò fún rẹ̀ àbí tó ń sọ látàn kí ó lò fún mi ọlọ́wọ́ bá ṣe kí àṣàrí òfin ẹ̀sìn ní ó ṣàmójúkúrò fún wọn ni ìgálábà ti tẹ̀ sí ní àlànà torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ó tẹ́rí sì fi rẹ́rì jí àti ẹwà ní ibi tó ń bẹ kò sí lókè kò sí wájú kò sí sálẹ̀ kò sí lọ́tún kò sí lọ́sì kò sí lẹ́yìn àwọn èèyàn lè comprehend ẹ̀. ìkìláfì ìṣòlóòrùn. ìkìláfì ìṣòlóòrùn. ọ̀rọ̀ ìkẹsọ̀ bọ́lọ̀ bá sọ kalẹ̀ sáré èèyàn kan. Hmm. ẹ wà nínú asalaam ó ṣe tẹ̀fúríkù láàrin hmm. tẹ̀tíìmù ní pé wọ́n sọ pé ọlọ́run bá ní ó láwọn àwọn àbọ̀ àdùn ní ó lọ́wọ́ ó ní àwọn kan àti ká sọ pé kí ni ọlọ́run bá ní ó sọ kalẹ̀ sáré èèyàn kan so ó ní ẹni tó bá fi lè sọ pé Ọlọ́run bá sọ kalẹ̀ sára èèyàn kan ní ó ti ń sin káfíìrì yẹn so bẹ́ẹ̀ ni bàbá dẹ̀wọ̀ ń ṣe àmọ́yé àwọn ní ṣúfì ni wọ́n ní gbàgbọ́ nú eléyìí ni náà àlínú náà sọ̀rọ̀ àmúká fara wọn ní sí o àbí ẹni tẹ̀rẹ̀ mọ́ fi yan bẹ̀ ni pé sultan ulama hmm, òun ló ń ka fara yín nínú kíni nukọ̀wájú àkàmù ẹ̀yìn sí náà ṣùgbọ́n ó ṣe kíni ó ní àwọn tó bá gbà pé Ah, kí lórúkọ ẹ̀yìn eh, ọlọ́run bá lójú ó lọ́wọ́ láwọn nǹkan báyìí ní èsè kìíní àwọn sàábì gan mójú kúrò fún wọn ìgálábà ti kìíní tẹ̀sí torí pé àwọn èèyàn ní láyẹ̀ àmúnà ojú dán fi hàn èdè ìjìyà sí wọn gbọ́ yé ni pé nǹkan mọ̀ ojú rí ló ń bẹ àwọn àrísọ pé òkè á ah, ẹ ló ń bẹ bólówà sókè ni à ah, ògùn sókè á ṣẹ́gbẹ́ ni ọ̀tún òsì ni à kò sí lókè kò sí lókè à ẹ̀rẹ̀ ló ń bẹ kò sí lókè kò sí lókè òsì sálẹ̀ ẹ̀rẹ̀ ló ń bẹ ni so ẹ̀gbọ́n nǹkan tó ń sọ. náà hmm. ah, náà ok. so wọ́n ní فإنهم لا يفهمون موجودا في جهة بخلاف الحدود فإنه لا يعم الابتلاء به ونقول فإنه لا يعم لا يعم الابتلاء به ọ̀rọ̀ hululu ni kò ṣe pọ̀ kò ń ṣe eh, kò ń ṣe nǹkan táwọn èèyàn kó sí gan ó ṣe nísìn wàlá yàtọ̀ alákọ̀ọ́lù àkìlì ẹni tó ní làákàyè kò ní ṣe kí ni kò ní sọ pé ọlọ́run bẹ lára àwọn yìí pé mi lọ lọ́nà lọ́nà lè ní ẹ́ wàlá yóò fà án bákan náà bẹ́ẹ̀ ni kò ṣe nǹkan tó yẹ pé wọ́n mójú kúrò fún un. ولا عبرة بقول من أوجب النظر عند البلوغ على جميع المكلفين. ó ní ọ̀rọ̀ àwọn tó sọ yìí pé wájìbù ni fẹ́ni tó bá jẹ́ mùkálàfù ni láti mú pọ̀ lọ́wọ́ ọba. ṣé àwọn pàrọ̀ yìí ni àti wọ́n gbà wípé awọ́lù ṣé yìí kò ṣe ń sìn tó jẹ́ nǹkan tó jẹ́ wáàdì kò ní an-nazar máa ronú pọ̀ ọlọ́run bá àkọ́kọ́ nǹkan àkọ́kọ́ jẹ́ mùsùlùmí náà ó kọ́kọ́ ronú pọ̀ ọlọ́run ọpọlọ ẹni wàá fi ṣe unlike ọ̀rọ̀ sọ̀lá ọ̀rọ̀ zaka ọ̀rọ̀ awẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ èyí wọ́n gbà pé kí ni tẹ́kìtì ni wàá fi ṣe ṣùgbọ́n ọ̀rọ̀ àkídà ọ̀rọ̀ àkídà làákàyè ni hmm. torí ẹ̀ ló jẹ́ pé kí ni wọ́n á ní wa kullu nafsin awhamat tashbiya fa wilhu ó tàbí ọ̀fọ́wò hmm. ìṣòro ń so ẹni nọ́ọ̀sù tó bá wá ayé alukur'an ni àbí ayé àbí àdìsí anabi sallallahu alaihi wasallam kan tó bá fi lè fẹjọ tẹsibí eh, wọn ni kíni ẹ eh, ọlọ́run lọ́wọ́ ní kíni àwílù ṣe ta àwílù ẹ ọ̀fọ́wò rẹ̀ hmm. ọ̀rùn tẹ̀síyà ìwọ ṣe tẹ̀sí ní hmm. kẹ́kẹ́ tẹ̀sí so àkíndà àwọn bíbù yìí àkídà àwọn onílé so nǹkan tí Muhammad Abdulwahab tó bá ń lẹ̀ òun ni eh, ṣáàrí eléyìí tá à ń sọ yìí ni ó wà important kí àwọn èèyàn mọ̀ so tó wá sọ pé Muhammad Abdulwahab ó kàn dá gbogbo ó kàn dá ah, fara àwọn èèyàn lọ ó kàn ṣe báwọn èèyàn ṣe ń wọ́n ṣe ń pè é ìyẹn kò rí bẹ́ẹ̀ ni so eh, àwọn tá a sọ méjèèjì tá a mú àṣàlì ibn Abdulsalam àṣàrí nìyí iná àgbàfà táwọn èèyàn mọ̀ pé àà. Ah, ah. ah, tó bá ń sọ̀rọ̀ nípa àwọn àṣàyẹ̀rà mutaakhirun hmm. ẹ̀ẹ́dàrúkọ ẹ̀ẹ́dàrúkọ kí ni Abu Hamid Ghazali bẹ́ẹ̀ ni adárúkọ àrọ́zí náà. Hmm. Fakhruddin Razi hmm. so jẹ́ pé ṣàrí àwọn nǹkan mìta ní ṣe gbogbo èyí tí ó àfá agége ń ṣe tó ń sọ gbogbo àwọn kò ń ṣe tuntun kò ń ṣe tuntun ó kàn yẹ pé òun mú tiẹ̀ ó jẹun mọ́ra wọn mílẹ̀ ìdílé ìpapọ̀ ọ̀kọ̀ọ̀kan mọ́ra wọn ẹ pẹ́pọ̀kẹ́ àwọn ọ̀rọ̀ àṣàyẹ̀rà ló fẹ́ mú mú jáde ẹpẹ́rì ẹ náà mọ̀ àwọn kan náà ń ná wọn ná wọn jọ ń fà á láàrin ara wọn níta ẹ náà mọ̀ pẹ̀lú kókè àṣàyẹ̀rà ni mo fẹ́ dìfẹ́ǹdì àṣàyẹ̀rà mo fẹ́ dìfẹ́ǹdì káwọn pé tó ń dìfẹ́ǹdì nìyẹn tọ́ra ara àwọn tí wọ́n dìfẹ́ndì wọn náà. àwọn tí wọ́n sọ pé mọ̀mọ́dà buhari yìí pé kò ń ṣe mùsùlùmí ni tó ń ṣe kìí nínú àwọn àṣàyàrá in tí wọ́n dúró lórí òun lélẹ́yìí hmm. wọ́n rí pé ó tako nǹkan ẹ̀ so àwọn pè ń kèfèrí òun náà gbà pé kí ni eléyìí tẹ́lu àkídà kèfèrí ni àkídà tẹ́lu. Hmm. àwọn àti ìrìn kékeré ká náà ah, ẹni tí wàá ti gbà pé ẹ̀ẹ́dẹ́gbẹ̀tọ́ àjẹ̀kọ̀tọ́ ọlọ́run wà ń sán mọ́ o kèfèrí ni torí dáńtọ̀ ẹ kó jọ wá lójú tẹ́lẹ̀ wá ní pé ìyàwó ni ìmọ̀ ọ̀dọ̀ àgbà ààbò náà. mẹ́tẹ́ wá pípé ìyàwó yẹ ẹ̀fọ́ nìyí tó bá sọ pé náà sọ̀rọ̀ torí pé ìyàwó dín ní ìsìn àwọn ní kí náà sọ. gbàdùn láì mọ̀ burú láì mọ̀ sọ. so àwọn ní wọn àwọn náà sọ́ra ni wọ́n fẹ́ máa ń kó síbi tẹ̀síìmù ni hmm. àwọn ìyàwó dín ní ó tẹ́ ṣùgbọ́n bọ́lọ̀ ń pẹ́ Yahudi ni àwọn tó ń sọ àwọn bíi Ahmadu Kabisi kẹ̀kẹ́mọ́ra wọn ní ọkùnrin Iraki kan pé ó lóun fẹ́ tracy ní origin Muhammadu Abdulhadi nǹkan kan tó bá àwọn ìkàkùkà tí ò ní basis. so eh, mo ń tà láti wá kí ni eh, jawaratul eh, tawhid sharu jawaratul tawhid ni so àwọn àyè tí òun kan ti sọ ń bẹ̀ nípa tẹni tó bá jẹ́ ah, mọ̀kọ́lìbì ní tí ó kì í ṣàfà tí ó bá níbi níbi àwọn nǹkan wọ̀nyẹn ní bó ṣe kó níbi níbi yẹn hmm. sọ pé àkídà rẹ̀ pé pé ló fi jẹ́ tiẹ̀ ní pé ah, wọ́n lè ṣe úzúrù fún ó kọ́ sọ pé àfáàkàn ni ó ka fara rẹ̀ nítorí pé ẹni padà tàrájà pé kí ni wọ́n lè ṣe úzúrù fún so àwọn náà ń ṣe tẹ̀kírù àwọn èèyàn hmm àwọn èèyàn ṣe tẹ̀kfíìrù àwọn èèyàn then Muhammad bin Abdul Wahab. ìjọsìn tábìlì tó ń tẹ̀kfíìrù àwọn èèyàn nígbà tẹ́nìkan ń bù Muhammad bin Wahab tẹ́yàn pè ní ẹni tó pè miguel buhari láì lẹ́rìí tó sì pè ní yahudi ẹ̀dá kí ló ń kiri kí ni kí ni ẹdún mọ̀jì. tó wá ọdún yẹn kó ṣe ọ̀pẹ̀ wọn ìlànà ẹ̀yìn kò ń ṣe ìlànà àwọn mùsùlùmí ìlànà báwọn. àwọn ẹlẹ́sìn kejì so kini kí nìyẹn sí ìyànjẹ tẹ̀fíìrì ni so eh, òun ló fọdún jẹ́ pé tábà wo àdúrà rùsẹ̀níyà tí ó compile ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀rọ̀ tí tó jẹ́ ọ̀rọ̀ Muhammadu Abdulhab ni àwọn rafael ni àwọn àjùwíbá àtàwọn tó jẹ́ àwọn ọmọ kéwú rẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so tán kọ́ nínú volume ten page one thirty one tíra yìí Muhammad bin Abdul Wahab ó kọ ó ní táìtù rẹ̀ ni pé nephew Sheikh Ibn Abdul Wahab anna yukaffir bil ìgbádànù ipe Muhammad Abdul ni ó ń pe gbogbo àwọn èèyàn kéfì so ó wá ní bismillahir rahmanir rahim ni Muhammad bin Abdul إلى من يصل إليه من المسلمين إلى من يصل إليه من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته oni lẹ́yìn ìgbà tó rí oṣù ilé ìtàn oníwà báàdì máa zúkẹ́ alákùnmá ẹni ní táwọn èèyàn sọ fún yín nípa ní a ní ukáfíru bèlè ọmọ òun ipe mo máa ń kàfàrà àwọn èèyàn bèlè ọmọ òun ìjẹ́ra lè máa kọ́kọ́ gbọ́n lẹ́kan náà tọ́ kẹfẹ́. sahaba ní gbọ́ ọ̀tá ni àdá tẹ́lẹ̀ lára àdáparọ́ àwọn ọ̀tá ni wakadhalika qawluhum inni aqulu bákan náà gbólóhùn wọn tí wọ́n sọ pé èmi ni mo máa sọ pé man tabi'a dina Allahi wa gbogbo ẹni tó bá ń tẹ̀lé ẹ̀sìn ọlọ́run hmm. tó ń tẹ̀lé ẹ̀sìn òjíṣẹ́ rẹ̀ hmm. ọwọ́ àfáàkínú fi bálájì yìí tó wá sì ń gbénú ìlú rẹ̀ ní anáwó máa yẹ fi yìí wípé kò tó hátà ẹ̀jíà ìjì àfi tó bá ṣe ìdíra sọ́dọ̀ mi fa'ada aidomnel bohutan eléyìí náà ní irọ́ mi fún ni o innama al-muradu ittiba'u dinillahi wa rasuli èyí tí a ń sọ òní pé tẹ̀lé ẹ̀sìn ọlọ́run ọba ẹ̀sìn òjíṣẹ́ rẹ̀ في أي أرض كانت من أني لتوأكد ولكن شما نكفر أمان تيني كفري أمان تيني كفري كاتكوا دوج مينا نعم شو تكفير كاتكوا كفري نتمنى إيه، كفري كين كني تمارة ها كفري نين كني تمارة أمي أتكرون مسلم نعم ǹjẹ́ yẹn lè kúrò ní ìsìlámù bí ẹni kájọ ti kájọ wò yìí nǹkan ṣé yẹn máa ń kúrò ní ìsìlámù ìyẹn lè ṣe nǹkan kan tí ó gbé kúrò ní ìsìlámù. Hmm. Ah, àpèjúwe àwọn kan ṣé bọ́lá ṣe sọ fún wa nínú sọ́dọ̀tù táwọ́bàkọ́ ọlọ́run bá ní wàhálà ìnsà àlítàwọn lẹ́yàkúlù ní ìnàmá kúnná nàkúlù nàlàábù ìgbà tí wọ́n lọ sójú ogun kan ní Tabuk àwọn kan wọ́n ń fa níbi sọ̀lá àfihàn ṣe àwọn mẹ́kùnrin àwọn mùsùlùmí o wọ́n fi ànábẹ̀ tán mùsùlùmí ṣe yẹ wọ́n ní mara iná mísìlá kùrá iná àwùlá yìí arsaba butunan wàlá azaba alsunan wàlá ashbana inda liqa ah àwọn èèyàn yìí ni ọkàn akùrá ni ni wọ́n lẹ́ni wọ́n lè kojú àwọn bàmí lásán àwọn èèyàn wà yìí wọ́n fẹ́ràn oúnjẹ bí nǹkan ní afẹ́nu hmm. wọ́n sọ òwò yẹn ìkànnì àwọn sàábí wọ́n gbọ́ tán sọ wọ́n ní ọkùnrin àmà rasulullahi sallallahu alaihi wasallam ìtẹ́ ń sọ ìmọ̀ àṣọ fún anabi sallallahu alaihi wasallam kó tó dọ́dọ̀ anabi sallallahu alaihi wasallam àyà ti sọ kalẹ̀ wàlà ń sa àlùtàwọn àwọn tẹ́ ń sọ sọkúsọ ń pa yín yẹn tó bá béèrè lọ́wọ́ wọn lẹ́yàkùlù wọ́n sọ pé kí ni à ń ṣeré ni à take it seriously à take it seriously àwàdà là ń ṣe kul abillahi wa ayatihi wa rasulihi kuntum tastahzihun ẹ̀ ń ṣeré ẹ ṣeré wàá rí ṣeré tẹ́fi máa ṣàwẹ́wà tẹ́fi máa ṣàwàdà ọlọ́run àti kíni àti ojúṣe rẹ̀ àti ayọ̀ ọlọ́run lẹ́ẹ̀ máa fi ṣe ẹ̀yẹ lẹ́tà àtẹ̀wì rú kọ́d kíni kọ́d kàfàr tún ba'da ìmánìkùn ẹ ti di kèfèrí lẹ́yìn ìmánì yìí ẹ ti di kèfèrí. àwọn tán sọ èyí ni ọ̀sán ẹ̀rọ òkè mùsùlùmí ṣùgbọ́n wọ́n bá fi mú mẹ́ẹ̀ pé kí ni qad kafartum ba'da imanikum ẹ ti di kèfèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ń sọ pé kí n bọ̀ kèfèrí ẹ ti sọ ọ̀rẹ́dì kèfèrí lójú táwọn èèyàn rí iná àfọ̀ǹtọ́ ifá nǹkan nù àbìtọ̀ ifá tẹ́ bẹ̀ anáhùn kẹ́nu mújìrì mi náà ṣé tẹ̀kfìrù ni àbí tẹ̀kfìrù kan ìkànnì yìí ọlọ́wọ́ bá ní kọ̀tìkàfàrà lẹ́rìnà kọ́lù ìnàlá òwòlmàsíhù ibn Maryam ẹ̀dọ́ wá sọ pé màsí ọmọ Maryam ni ipe Allah ni kí ọlọ́run bá sọ lakọ̀dìkáfàrà lakọ̀dìkáfàrà alladhina qalu inna Allaha thalithu thalatha so alukurani gangan ni lè so tó dẹ̀ mú wọ́n wo ọkùnrin agbègbè yẹn tó bá ní ẹ̀ wọ́n sọ kankankan eléyìí tọ́lọ́run bá sọ yìí tẹ̀kfíìrù kọ́ yìí ni ìmí wọn sọ ẹ̀ àdìsí omirtu an uqatila an-nas. أمرت أن أقتل ثم قاتل قاتل يقاتل أوكي okay. واتو كان دون جوكوتي حديث ينتون في بولو فسوني ما آية قاتل الذين لا يؤمنون بالله ولا باليوم الآخر ولا يحرمون ما حرم الله رسول ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يوتوا الجزية عن يد وهم صغيرون أيها الكوانين بولو ṣebí kọ́tàlá tó ń sáfún bí àdíjì náà nìyẹn olúwa hmm. hmm. nù ayá yìí láyẹ̀ dìlú na dínà alhaki hatayu tún jíríyà ta an yá bí wọ́n sọ ọ̀rọ̀ nù sọ́rọ̀ tó tọ́wọ́ bá kaná sọ́kọ̀ lè ṣe fẹ́ tún yẹ. Eh, ara pé kò kò mọ bí tí ó gbìgbà náà lójú fi wá kó sí àṣìṣe mi tó fi ní eh, tó ń tí ó kọ́ta sí kọ́tàlá nísìnyí ayé ẹ̀kọ́ ìwọ torí ẹ̀ ló jẹ́ pé ẹni tí ó ń gbá Kùránì dànù tó ń gbá Kùránì dànù ní àtùnú approach ti tiẹ̀ ní ó wà mọ̀ ní ti ju approach ti tiẹ̀ lọ ìwọ ló gbá Kùránì but kí ni ó gbà díìsì but n tó ń sábún gbà díìsì náà ni ó wà gbá Kùránì náà tó wá sọ pé ó gbá Kùránì nísìnyí àwọn yóò mọ̀ bí wọ́n ṣe dìbẹ́tì pẹ̀lú ẹ̀ wọ́n mọ̀ pé kẹ́rin táwọn bá dìbẹ́tì yìí ó àtìlẹ́lẹ́yìn nìyẹn kò ṣàrẹ̀ rárá ni olùgbà kùránì gbọ́ kùránì ló sọ pé sí kọ́ọ̀tì ní ilẹ̀ rí náà àbí ṣọ́ọ̀n kùránì ló sọ yẹ àtàwọn ààyè ní iná tọ́lọ́wọ́n bá ti lo gbólóhùn kọ́ọ̀tì yìí ọ̀nà wọn jìn. ṣé nǹkan tó tún wá báyẹn nú jẹ́ nípa títí ẹ̀ bí àwọn mìíràn rí bẹ́ẹ̀ lágbàáyé o ò ní pé wọn sí mọ́síàbí kan o wọ́n lè ṣàṣàrí lónìí tán máa rí pé òǹtàn wọ́n á ti rí pé nǹkan táwọn àṣàyàrà ń sọ ò bá táwọn mú ni wọ́n á sá kúrò lé wọn á tún bọ́ sí ìkíni òkè dànù wọ́n lè kúrò ní wọ́n ṣe ìdálò wá tún dọ̀là wọn á tún bọ́ sí ìkíni liberalism tó bá tún di ó tún lè bọ́ sí modernism so wọ́n kàn wọ́n sá káàkiri sá káàkiri ráàyè ti kí wọ́n nìkan náà so àwọn afáàtà mọ ọ̀rọ̀ yẹn báyìí wọ́n ṣe máa ń áńdú ọ̀rọ̀ wọn ni àwọn èèyàn kan pàtàkì ọkùnrin kò ní ìdìkan nígbà kan nípa bàbá rẹ̀ níṣẹ́ sọ wípé kó gbógun ti mọ̀mọ́dá buhari bàbá rẹ̀ lè disagree pẹ̀lú kíni mọ̀mọ́dá buhari lórí àwọn nǹkan ṣùgbọ́n òun ni ó gbógun ti Yahudi iṣẹ́ àbàrẹ̀ sọ pé Yahudi mọ̀mọ́dá buhari sọ ẹ́ rí pé ó mú tó wù níbi ìjà tó fẹ́ gbìyànjú nǹkan kan rọ bàbá mi ohun tó wù bẹ́ẹ̀ ibi tí wọ́n dẹ̀ ń gbé bàbá ò lọ débẹ̀ ni. so àwọn nǹkan tó tó tó kílẹ̀ làwọn nǹkan yìí so Muhammad bin Abdulwahab ni ó ní nǹkan táwọn èèyàn ń sọ nípa òun ni nígbà pé àwọn kà fara àwọn èèyàn àwọn kà fara àwọn èèyàn pẹ̀lú kíni pẹ̀lú àwọn nǹkan tó máa ṣàlàyé pẹ̀tírù ń bẹ ní ìsìlámù ni ó tẹ́ nísìnyí tọ́sọ pé kó tẹ́sìn tí ò ní ẹ̀pẹ́ àkíní ah, káwọn kírísítẹ́nì máa sọ sínú báìbù hmm. nílùú ṣé nineteen twenty seven kọ́ so ó ní but bring before me my uh, those, uh, those enemies of my abi kankan ni that are against my authority or something like that and slay them before me. <laughs> pọ́rọ̀ ànábì yìí sáà lè sọ́ọ́sì ọ̀sẹ̀lá níbi inú tíra tí wọ́n ló wà ní so kí ni wọ́n sá bí títí ẹ ní tó bá yẹ kẹ kẹ ṣàlàyé ẹ ṣàlàyé lókè ilé bó ṣe rí ṣe rí nì ó wà lè ṣàlàyé àfi kí ni pẹ̀lú tó bá sọ wọ́n sì pé ọ̀rọ̀ ó ṣe boko haram kò ṣe boko haram ni ẹ mú àwọn rùdú bìí wá lórí boko haram hmm. àti àwọn isis ni ṣé bá wà yín náà là ń ṣe rọ́dù fún wọn pẹ̀lú àwọn ahadith anabuwa muhammad sallallahu alaihi wasallam àti ní àwọn sọ́lábù dólé lórí. ìntànṣe ìyẹn ò kódà kan náà lè kùránì kan náà lè súnà. àti ẹgbẹ́yé ni àgbọ́yé ànábì sallallahu alaihi wasallam àlàyé ànábì lélẹ́yìn bó la ṣe ń bá wọn olórí lò tí wọ́n bá lòfin ọlọ́wọ́n bá yìí bó la ṣe bá wọn lò odidi ṣáptà odidi kìtáàbù ní kí má ní nínú sahih muslim kìtáàbù imara mm. sahih bukhari ní kìtáàbù ahkam bẹ́ẹ̀ ni mú sọ́nà bíbá wood bẹ́ẹ̀ délé ẹ̀ bá mi gbogbo àwọn nǹkan yìí bóò la ṣe ń bá wọn lórí lò. nígbà táwọn arọ́nà lọ mọ́ ọkẹ́ ẹ̀yìn gan ni Boko Haram ẹjọ́ ní líǹkì. so kò wá ṣẹ́yìn tó máa fọ́ọ̀lù fún wọn lẹni tí ò bá mọ ti lẹ́kṣọ̀ wa dálé lórí. àwọn tó bá ti ń gbọ́ lẹ́kṣọ̀ àwọn sàlàfì yóò ní yóò mọ̀ pa àwọn eléyìí ò wọn sí lánàá àwọn eléyìí. ìjọ òun náà rí wa tó ṣe pé àpèpè sí protest pàwọn àlàáfíà protest against ìjọba kan àbí káwọn bú ìjọba Buhari ló wà bẹ sódẹ mélòó tán rí pé òkè ìjùmọ̀ ń bú Buhari ní ó fáyà gọ́ọ̀mẹ̀ntì ó ń gbogbo èsì protest ní. so eléyìí sì kò kí n am understanding tan kó as in ilẹ̀ ilẹ̀kulẹ̀ máwọn èèyàn wọn ní gbogbo àwọn nǹkan wọ̀nyí sí so àwọn tán ní problem pẹ̀lú Muhammadu Abdulwahabi ni ẹ mọ kí ni area problem tí wọ́n ní so àwọn kan là ń sọ èyí ni hmm. so ọ̀rọ̀ tẹ̀síìrù ni ó wà established ó láti kàjáde níbi kí ní ọ̀rọ̀ àlìsùn ní absalam nísìn tó náà sọ pé wá bìlíìfù nù tẹ̀sí tó kí n fa owó akáàfin orinlẹ̀ bákan náà nínú tíra ṣáríwò aluma àti ti Shirazi ó sọ sígbẹ́ ní ìpẹ́ni tí ò bá ti gba ntí kìíní dúró lé lórí àkídà àṣàrí nù oníkáfíìrì nù. so kò ń ṣe bí àwọn eléyìí bọ́n ṣe ń ẹyẹ ó ní ṣìráàzì ni ó sọ ṣìráàzì sọ ní ká tó padà sí kí ni wọ́n dàbí wàá bì ó ní fọmọ́ ní ìtakọ̀dà ghaira ma asharna ilayhi nínú ìtìkọ́ di alil haqqi mustaqim ẹni tó bá fi èlò dìọ́kàn yàtọ̀ sí nǹkan tá a tọ́ka sí yẹn nínú àdìọ́kàn àwọn ẹni òdodo òdodo tó hàn èyí tá a fi sọ̀rọ̀ sí ni ilẹ̀ ìmáàmì abil hasan al-ashari fìtì sí ọ̀dọ̀ ìmáàmù abil hasan al-ashari jalla fawwa káfírun eh. fawwa káfírun eléyìí ní ti ṣàrù olùmọ̀ títí ṣìrázi ṣìrázi tó ṣe al tó ṣe ṣàrù eh. ẹ̀yìn tó ṣe ṣàrò ẹ̀yìn ṣírazí nìsín ẹmọ ẹgbà tó ti kú àwọn ilé ìdí four something nǹkan kan wọn no exist so ọ̀rọ̀ yẹn precede mọ́ mother blow hard me ẹ̀wọ̀n kan pààyàn ń kéfèé ṣé eléyìí nìsín ìta àkọ́kalẹ̀ ní ìtí àkàjáde nìsín níbi ọ̀rọ̀ ṣìrazí ni ṣé èmi ṣé wọ́n karú èmi ikú mùsùlùmí torí pé ana láà máa lórí abúlé hasan ashari ana láà tẹ́kì àlejò ìdáhùn fún ààrẹ ìdẹ̀hù káàfù sẹ́wà ní mo mọ́dá bùláàbí ń pè àwọn èèyàn ní kèfèrí ni ṣẹlẹ̀ ìṣìrázi ò sọ yìí tọ́lá wọn nǹkan tí àdìsí ní àfọlámù tó lẹ́ẹ̀kẹ́ tí lọ́yìn òun fẹ́ tẹ̀ láti ti fẹ́ dẹ̀ kí nìyẹn ó fẹ́ dẹ̀ so kí nìyẹn ni ó ju kẹparọ́ mọ́ wọn dábùlọ̀ ààbì kẹparọ́ mọ́ lọ so so ó ṣe ó tẹ̀síwájú ni ó ní wàmọ̀ nasaba ilé ìgbéra zalik ẹni tó bá fi lè fi nǹkan ní tó yàtọ̀ sí ta kíkà sẹ́yìn tó bá fi tì ọ̀dọ̀ wọn faqad kafarahum fayakunu kafira so ó ti kàfàrà wọn pẹ̀lú yẹn ni owó náà ti di kẹfẹ́ yìí ìtẹ̀kfírì yìí làwọn torí pé pé wọn gé ó pé wọn kéfèrè pẹ̀lú gbọ́dọ̀ pé ní ìsìnkú sọ pé àkídà abúlásàn lè léyìn sí ó wáyé pé ó yàtọ̀ sí nǹkan tí òun fi rinlẹ̀ sí ẹni. so kápẹ́lá sí nǹkan tí mi Muhammadu Abdulhad tí ó ń sọ ní wípé ọ̀rọ̀ tẹ̀kfíìrù ní ìpè wà láti nù káfíìrù àwọn máa ń káfara man akọ́rọ̀ bìdíìnì láì wọ́rọ̀ súlì yìí ẹni tí ó bá gba ẹ̀sìn ọlọ́run ọba àti tòjíṣẹ́ súnmọ́ àdáhù lẹ́yìn wa gbógun tì í. wà kọ́ dáná fàáàlù ó wọ́n tún hmm. ṣe kí ni àwọn èèyàn jẹ́ wakadhalika man abada al-awthana ba'da ma arafa annaha dinul mushrikin bákan ẹni tó ń bo òòṣà hmm. lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé ìbò òòṣà ní ẹ̀sìn àwọn ẹlẹ́bọ àwọn tó ń wá orogún pẹ̀lú ọlọ́run ọba ẹ wo bàdà máa àràfà so ló fi jẹ́ pé ṣe rí kùbùríyà hmm. grave worshiping ká máa bọ sàárè ní nǹkan tó wà common place lásìkò Muhammad bin Abdulwahab nani lára àwọn nǹkan tó ń gbógun tì nìyẹn nam ká máa lọ jìnnà ní anábọ̀ Muhammad sallallahu alaihi gẹ́gẹ́ bí Ali rọ̀dọ̀lá ṣe sọ̀gbà tó sọ fún Abul Ayyaj al-Asadi ó ní aláàbọ̀ afúká alama ba'athani alayhi rasul sallallahu alaihi wasallam allah tada qabra mushrifan illa sawaita hmm. wala suratan illa tamastaha so nísìn ẹ kọ́lé sórí sàárè mi hmm. Ànábì sallallahu alaihi wasallam lẹ́yìn gbàtán kọ́ńkà mọ́kà nǹkan kàmọ́ra wọn ní pé ibi tẹ́bá rí tán mọ nǹkan lórí sàárẹ̀ ẹ̀ lọ́mọ wo ibi tẹ́bá rí pán mọ béèrè àbọ̀yà nǹkan sí nìyí ẹ máa ṣe tọ́mùsù gbogbo ẹ̀ tí mo mọ́dọ̀ abdulhabu àwọn nǹkan tó ń ṣe ẹ̀ kí lè lójú kó rọrùn fún o ní pé agbára ń bẹ pẹ̀lú ẹ̀ ó ní ọba tó kún lẹ́yìn tó kún lẹ́yìn ká ní pé kò lọ́ba ní kò sí ó kẹwọ́ ibùn tẹ́mi àníṣin irú nǹkan tí mọ̀mọ́dá bùhárí rí ṣe ibùn tẹ́mi ò rí ṣe torí pé ibùn tẹ́mi àní àríwá àwọn tóun náà gbé nìyí tán fi tì ní ẹ̀gán wọ́n ti mọ́lé ìwé àwọn ló kú sí. kẹ́nìkan hmm. sọ pé torí pé ó ń fa ìdàgbẹ́gbàgbẹ́ ni kò tó ń bá wọn. no no no no ṣùgbọ́n torí pé kí ni tó dúró lé lórí ni àwọn àáfàá yẹn ìjọba ń sọpọ́tì táwọn àáfàá tí wọ́n ń takò ní tí wọ́n ń sọ ó dẹ̀ dúró lórí kíní ẹ̀yìn ṣùgbọ́n mo ò lọ́gba kò ló lórí tí ó fún ní sọpọ́tì tí ó bá spread àkídà ẹ̀ mohamed abdulhabi ni ọlọ́run ọba ṣe nírọ̀rùn fún wípé orí olórí tó ṣe pé ó kún lọ́wọ́ tọ́jú wá spread nǹkan yìí tọ́wọ́ kò bá sí nǹkan báyẹn ni bí báyẹn mú tẹ́yìn àṣẹ lọ́ra lọ ní tẹ́nu ọba lọ ẹ̀wọ̀n dáyẹ̀ mọ́ muhammadu ni ní àsìkò almamun ni àsìkò almu'tasim ni àsìkò alwasik ni ẹ̀rí pé yálà yáyà ó jẹ́ imam ahmad ṣùgbọ́n àti ó jẹ́ àsìkò almutawakkil onímọ̀ ahmad rahimahullah ta'ala ló ní ṣaukani sọ́wọ́n bá máa ń fi àwọn olórí ń gbà ní ìfikún àwọn àfa lọ́wọ́ ṣùgbọ́n ìmọ̀mọ̀ àmọ́ ìmọ̀mọ̀ àbdùláàbì ní ipò kan káfàrà àwọn òun ló ti sọ irọ́ náà pamọ́ wa lórí táwọn bí nígbà ògbà tó mùsùlùmí ni o tó wá ń ṣe mọ̀ àdáàtò ẹ̀sìn ni bákan náà ò ń bọ òòṣà lẹ́yìn tó ti mọ̀ ìpè jínú mùsùlùmí ti ní ilé bákan náà wà zayyana wuli náà ó tún wá ṣe kíni ó tún ṣe lẹ́sọ̀ fún àwọn èèyàn fàádà lẹ́rìí kàfírù tẹ̀tẹ́ ní kẹfìrí ni. وكل عالم على وجه الأرض yukafiru àwòlá mm-hmm. gbogbo tó bá jẹ́ àfá lórí ilẹ̀ yóò pèrò ọ̀bẹ̀rẹ̀ ilá rọ́jùlù mọ̀ránìtì àfẹ́n tó bá ṣe kín ilá rọ́jùlán mọ̀ránìtì àfẹ́n tó bá jẹ́ mọ̀ránìtì àwùjá ahìl àbáláì mọ̀kan wallahu a'lam ẹgẹ́tẹ̀ ẹ̀sìn àwọn ní kí pọ̀ nínú àwọn kan tó báyìí ó pọ̀ nínú kí àdúrà ìsẹ̀níyà mm-hmm. so táwọn èèyàn á parọ́ mọ́ ìpé ó ṣe báyìí ó ṣe báyìí àwọn ọmọ rẹ̀ náà nú àwọn tọ́jáwọn àfọ́ àtàwọn tọ́jáwọn àtibáwọ̀ ẹ̀ náà wọ́n ní àwọn nǹkan tó gbà tó pọ̀ nípa arú nǹkan báyìí tó ṣe pé wọ́n fi rìn lẹ́yìn mm. so lè fi jẹ́ wípé irọ́ táwọn èèyàn ń pa mọ́ Muhammad Abdulwahab kọ́lọ́mbà kí ó ṣàánú wa ni àwọn nǹkan yẹn pọ̀ àwọn nǹkan yẹn pọ̀ tó ṣe wípé kò ń ṣe nǹkan tí àsìkò ó lè gbà wá láti ṣàlàyé gbogbo ẹ̀nu lára nǹkan tí ó tún sọ nínú àdúrà sẹ̀níyà náà bákanáà lẹ́gbàá tó kan ọ̀n parọ́ máwọn ẹni ó ní wọ́n amal kadhib wal buhtan sọ ni famislu qawlihim irú ẹni gbólóhùn wọn tó sọ pé iná nù káfíù bẹ̀lẹ̀ ọmọ òmù ìta kàfàrà àwọn èèyàn bẹ̀lẹ̀ ọmọ òmù ní kí ni generally wa nujibu al-hijrata ilayna àdẹ̀sọ́pọ̀ ẹ̀yẹn ni gbogbo ẹni tí ó bá ti ọgbọ̀rọ̀ wá sọ́dọ̀ wa ni ala man qadara ala izhari dini bá ní ìkápá àti fi ẹ̀sìn rẹ̀ ní oníwà inna nukaffiru man lam yukaffir wa anna à ń pè ní kèfèrí ẹni tí ó bá ti ń ṣe kèfèrí wa man lam yuqatil bákan náà ẹni tí ó bá bá wájà wọ̀mí tó ara wà dááfà dááfì irú nǹkan báyà àti ìlọ́pọ̀ ìlọ́pọ̀ rẹ̀ ni wọ́n ń sọ fakulu ara nel kadhib wal buhtan gbogbo àwọn nǹkan báyìí ìrọ̀ gbogbo ẹ̀ alladhi yasudduna bi innasa an dinillahi wa rasuli tafinlé àwọn èèyàn kúrò níbi ẹ̀sìn ọlọ́run ọba àti ojúṣe rẹ̀ ni. wa idha kunna la tó bá ṣe pé àwọn òpè ní kèfèrí ẹni tó ṣe pé ń bọ tó ń bó ṣà alẹ́bí alá abdulkadir ẹgbẹ́ síbi kìíní sàrẹ́ abdulkadir hmm, ẹgbẹ́ síbi abdulkadir aljilani wọ́n lẹ́bí alá ahmed albadawi hmm. àti tó ṣe pé wọ́n gbé síbi kìíní sàrẹ́ ẹni tó ń pè láwọn olùbádáwí ni hmm. wọ́n fẹ́rẹ̀ ìmọ̀ àtàwọn tí ó jẹ́ wọ́n eléyìí lè á nítorí àìmọ̀kan wọn wà ádámì mẹ́yìn náà bí òhun nítorí pé kí ni àfá àti ó pàkíyèsí wọn gan ò sí hmm. tàbá ṣe léyìí fàkẹ́ ìfọ̀nù káfíru mọ́lẹ́m yóò ṣe fi ńlá kó láti máa pè ní kéfèrè tí ó wọ́rọ̀ púpọ̀ lọ́wọ́ wa ìbálàmì ò hajiri ilé iná torí pé kò ṣe jẹ́ afọ́dọ̀ wa. ẹni tó ń bọ̀ sàárè ìjà àti hmm. kéfèrè torí pé já ìlú ni hmm. a rí pé kí ni àti ìṣe ìkọmọ́tò ló jà lé lórí ni torí ẹni àmọ́yé àyè ló máa sọ nípa tẹ̀kfírù mọ̀áyán àti àtẹ̀kfírù mutlak ẹni yìí sìn àti bá sọ̀rọ̀ aṣàlàyé fún gbogbo olóhùn ògbànú ẹni wọ́n lè wá kàfàrà ẹ̀ lẹ́yìn gbà ẹ̀ ṣe ṣe lálàyé tẹ́lẹ̀ ṣùgbọ́n ẹgbẹ́ jáìlù ni wọ́n àti ìṣe kíní fún yìí bíi ti ìtẹ̀ fíìlì táwọn afáṣọ lórí àwọn ahmadiyya ah. rí àwọn ọmọ ìhà táwọn lè kọ sí ìyá lọ́dọ̀ tí wọ́n bí àwọn ṣe. náà jára tàṣà rí ni hmm. níṣẹ́ àwọn eléyìí sì máa mú àwọn àbíyà lọ ta wọn. Hmm. torí ara wọn náà náà bàbá wọn náà wọn kà fara ahmadiyya tí mo fi àwọn ìjọba ìlú. no àwọn eléyìí ní ṣiṣẹ́ rí wọn kàn máa mú tó wù wọn bí tó wù wọn ni. Hmm. so so àfáà yìí ní torí pé ìyànkan wà ṣe jọ akọ́dọ̀ àwọn akafọ́rẹ̀ so máa nàka àdàbò tánà àrí so tí a bá ka àbúrọ̀sẹ̀ níyà èèyàn ara wọn àwọn tó bá ṣe tẹ̀kfíìrù ń bẹ̀ tẹ̀kfíìrù tó ń gbà lórí tẹ̀kfíìrù bá dá ikọ́ mọ̀tẹ̀ hujja ẹbí ṣàlàyé àwọn òkè lórí tá a máa ṣe nìyí ìyẹn náà dẹ̀ ní ọlọ́run subhanahu wa ta'ala ṣe ní qad kafartum ba'da imanikum so bákan náà ní àwọn ṣáyẹ́rẹ́ àtẹwọn ẹnìkan ṣe ìdìbò ńlá ká kí ní ọ̀rọ̀ ṣìrázi jáde yìí ni. so ló jẹ́ pé tẹ̀síìrù wọn ní kọ́lọ̀mù àkóṣe àrùn wa so afáà sọ ní ààyè kan ní pé àwọn kọ́lọ̀mù àkọ́kọ́ bẹ̀rẹ̀ pé àwọn ń ṣe kìíní àwọn náà fara wọn pípé táwọn bí lórí àwọn náà wá sí kìíní làwọn pé afẹ́kẹ́ ọmọ tẹ́ ń sọ pé pé àwọn kan lè mú yín pé ní kébè rí ọmọ tẹ́ ń sọ àwọn fi ilẹ̀ sí ìgbélẹ̀ mi. so ẹwọn sẹ́rí kọ́lọ̀ ọmọ kò ṣàn wá àwọn nǹkan tí àwọn ẹnu wọ̀nyí ni tí wọ́n gbé dání láti lè mọ̀ fi kan àwọn èèyàn fi sọ mọ́ mọ́dọ̀ blọ̀ ábì fi sọ ọ́ lórúkọ tí ó kì í tí ò jẹ́ so kọ́wọ́n wà kó ṣàánú nǹkan tó tó lágbára yẹn نعم جزاكم الله خيرا وانتم كذلك اه شيخ ọ̀rọ̀ Muhammad abdulhan òun ni a ti wà ní ah, orí rẹ̀ náà ìlú tí àwa ti wá eh, gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣàlàyé fún wa ní pé ẹ̀yà yìí náà ni ibi tí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ìyẹn kí ni ìbáṣepọ̀ pẹ̀lú dàráìyà àbí ta tún gbọ́ dìráìyà táwọn kan tún pàtàn dìráìyà fún wa pé tọ́ ìjọ ti wájú tọ́ kí ni ìbáṣepọ̀ pẹ̀lú dàráìyà. nam dàráìyà ni ibi tí ọba Muhammad Saud tóun ìmárà tí òun ti ń jẹ kínní nìyẹn. so òun ló wẹ́kọ̀mù rẹ̀ tó gba rẹ̀ yẹn. Hmm. so òun yẹ́yìn náà ni wọ́n ti bí ó rẹ̀ kẹ́kọ̀ọ́ káàkiri òde síwòrè nílá lọ sáwọn olúmi náà lọ Basra lọ Maka tó lọ́dọ̀ àwọn afá káàkiri kọ́lọ́n tó wá fi ṣe kò ń jẹ irú àwọn kan tí Sheikh sábẹ́ ní tèmi ẹ̀rọ nìkan yé màtí ẹ̀bẹ̀ lọ tí wọ́n bẹ̀ lórí ẹ̀ mẹ́lọ́ wò pé ah, ọ̀nà táwọn wà yìí ni ọ̀nà tó rọ̀ nìyẹn sáré sáré máa dìtẹ́ ti pé ah, ọ̀nà tí a wà yìí ni ọ̀nà tí ó rọ̀ nìyẹn so àwọn èèyàn náà wò pé ìwọ ni o ṣìnà so in tó ṣẹlẹ̀ láàrin wọn nìyẹn gẹ́gẹ́ àṣẹ sọ ni kò ṣe pé tàwọn àṣàyíra ìkan nìyẹn tàwọn oníṣúfí kòbòríyà ìkan nìyẹn torí pé mìíràn àwọn àṣàyíra yẹn tó náà gbógun ti kòbòríyà ni ó dẹ̀ ń bẹ́nu wọn ẹni tó ṣe pé ó mú mọ́nú ẹ máa kà àwọn àṣàyíra ni tó wọn ṣe rọ́dù fún àwọn oníṣúfí àṣàrí ni bó máa ṣe rọ́bù fáwọn oníṣúfì ni. bẹ́ẹ̀ oníṣúfì ni ìtẹ̀kọ́ yóò ṣe ọdún fún mi àpapọ̀ sọ lápẹjúwe nísìn Ibn Hajar al-Haytami àṣàrí ni ṣùgbọ́n ó gbọ́ ọ̀rọ̀ àwọn kan nínú kùbùríyà ni ó gbógun ti wọ́n Ibn Taymiyyah àlọ́dọ̀ rẹ̀ ní àsìn kẹfìrí ni ó dúdú sọ gbàgàdà báyìí nínú al-Fatawa al-Hadithiyya rẹ̀ pé àsìn أعمى الله بصرهم وبصيرتهم إيه لأنه ابن ابن حجر على هاي تابي òun kí so nísìnyí àwọn kan ka àwọn ni pẹpẹ ẹni nísìnyí òun tiẹ̀ kàn mú gbogbo ka nǹkan táwọn irú Ibrahim ìṣọ́àbù buhari nǹkan tó gbọ́ tán kọ́ àwọn ẹni sì láìkan tó làwọn yẹn àwọn yẹn àtàṣe àrí àti kìíní àwọn ò lọ pẹ̀lú kìíní táwọn yẹn àwọn fẹ́ ìsìláàmù tó tuntun àwọn yẹn náà ń pè ní àwọn alhadafi yìí hmm. wọ́n fẹ́ hadafa àwọn modernist hmm. àwọn bíi muhammad sharur muhammad sharur ló máa sọ pé ok no obìnrin kan àtọkùnrin kan pàdé ara wọn nísìnyí wọn súnmọ́ ara wọn ẹ̀hẹ́ hp ó sì nǹkan kan yóò ṣe ìdìná kò yẹ hmm. ìdìná ni kí èèyàn kí obìnrin mọ́lẹ̀ kẹ bá sùn láti nípa pé ìdìná tó lọ́wọ́ bá sọ nìyẹn. Hmm. ẹgbẹ́ bẹ̀rẹ̀ sí hmm. so ìyẹn nìsín òun náà gbọ́ tó followers ti tiẹ̀. ṣe mo gẹ̀tì yín ẹ̀ mo gẹ̀tì yín tí mo rántí gbà kan tí màá yí bẹ̀rẹ̀ ọ̀rọ̀ hijab lákọ́ ń gbọ́ tó fi bẹ̀rẹ̀ kò sí tó ń jẹ hijab tó fi yá mọ́ta tọ́ pé èrò dúdú pọ̀ yẹn ní tó ń pẹ̀lú orúkọ yẹn tó ń sọ ní pé nìkọ́ọ̀bù ní ó tún yá ó tún mẹ́nu lé Bukhari ó tún kò ń bẹ̀ Abu Huraira eh, Muawiya eh, ṣe ní sin báyìí Muhammad ibn Abdulhab ni ìgbésẹ̀ lọ́rùn eh, ẹ̀ so. ó kàn mọ ẹ ọmọ gbogbo ẹ káàkiri nítorí malẹ́ra mọ́ aviari nìkan ṣé aviari pé lágbàrin takò ìjábọ̀ tí mo ló ti mú àwọn yẹn ni amúlọ́dọ̀ ọdún àwọn bíi Ibrahim Buhari amúyẹn pẹlẹpẹ Islam Buhari amúlọ́dọ̀ ọdún àwọn àwọn Adnan Ibrahim nígbà tí mùsùlùmí gbáyà ní gbàgbà yìí pé ọ̀rọ̀ ogun tọ́lọ́wọ́n bá pín yẹn ní pé kí àwa tún yẹ wò lè zákàrí mi sí wàá bẹ́ẹ̀ òǹfààyè ó yẹ kí a tún wò ní pé torí pé kò kì í ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ àṣà ni àwọn obìnrin nígbà yẹn wọn kì í ṣiṣẹ́ so kò lè sí bùkátà tán máa ń gbọ́ nígbà ẹ̀bọ̀ níta obìnrin náà ti láwọn bùkátà tán ń gbọ́ so kí obìnrin kan sì ń bàbá ẹ̀ jáde láyé nìkan wá nílì zọ́kàrí ní sọ́ọ́dẹ̀ ní sọ́ọ́dẹ̀ tó ń lọ́dẹ̀ láwọn responsibilities tó ń máa ná so kí ni ẹ̀rọ ẹ̀ka ká review ẹ̀ ní ká tún yẹ̀ wò. so àwọn kan làwọn yẹn àwọn kan làwọn yìí. nítorí pé àwọn yẹn gan-an ibi tóun tún táàpù kọ́rẹ́ǹsì tó ń táàpù káàkiri gẹ́gẹ́ bí ọ̀kan náà wọn tó gbà wọn àfáàyàn ṣe sọ pé àwọn tó lóun tún mú àwọn ìyẹn tó ń tún wọ́ọ̀sì jùlọ. ní apá kan lápá kan lápá kan wọ́n wọ́ọ̀sì jùlọ àwọn tóun tí wọ́n fi wọ́ọ̀sì dà wọn yẹn lọ́sìn ìyẹn tóun tún mú papọ̀ ó fi ọkùn tiẹ̀ bẹ́ẹ̀ni ẹlẹ́sì àwọn kan parọ́ mọ́ mọ́mọ́dọ̀ àbúlọ́ àdínà ẹ̀yẹ́sì báwọn ẹ̀yẹ́ náà ṣiṣẹ́ nìyẹn àwọn náà parọ́ mọ́ so ìyẹn kò ń ṣe ẹmọ nísìn ó ní sáráàfù lórí ẹ̀ kí eh, eh, bẹ́ẹ̀ àfojú òpin onìkan ni. bẹ́ẹ̀ nìkan àwọn nǹkan tá sọ máa rí pé àpá wọn ọ̀rọ̀ ẹ̀rí yìí ntẹ́ni sọ ntẹ́ni sọ ti dúró pé àgbọ̀rọ̀ wí ní ìjà yìí ní nǹkan kan no no no àfi ní ọkàn tó tó tó ibi ọ̀rọ̀ ìpìlẹ̀ àtẹ̀sọ̀ yìí ṣàǹpí gbogbo àwọn tí wọ́n wù wọ́n tó ń fi ọlọ́ọ̀lá kàtọ̀ pé kìtà má bù wọn pé bí a ti pé jáhálù yìí yìí kàtọ̀ pé bóyá pé àwọn ah, bí àwọn ẹ̀yìn ṣe bá sùn ṣé lè kí bí a research òun ló ń ṣe bí gbogbo bẹ̀rẹ̀ tó ń ṣe bá sùn gan pé á ah, ọjọ́ ti tó tẹ́ra ẹnu rẹ tó tó sọ ní àbúrò àwọn àlọ́ pé á ah, n tí bàbá alárẹ́gbẹ́ àkọ́kọ́ ibi tí mo rẹ̀ dé ìbẹ̀rẹ̀ ìdílé ti bẹ̀rẹ̀. wàláì tó bá dó lórí tí ọ̀báláyé gbé àkọ́kọ́ wá kò bá da kò bá da bẹ́ẹ̀ ni hmm. torí pé nígbà ọ̀báláyé gbé àkọ́kọ́ ṣùgbọ́n ló ti ṣépè fún gbọ̀n tèmi ànìbó ló ti pé pé ṣépè fún ọmọdé abdulhabi hmm. ó lè disagree pẹ̀lú wọn ni hmm. bẹ́ńkẹ́lẹ́ yìí ṣe ní ìsìn àìmọ̀kan ló fi hàn ní tó ṣe pé ẹ̀rọ àwọn ẹni kò sí àtọ̀ láàrin wọn àti àwọn kan lágbàáyé ni tẹ́lẹ̀ mọ̀sánmọ́ rẹ̀ tó náà àwọn àti bàbá yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ ní agbègbè tó pọ̀ kò ṣe agbègbè kan agbègbè tó pọ̀ eléyìí sì kò ní kò níbì kan ápùlù ẹ̀ ní tó ń darí ẹ̀ ní ápùlù ẹ̀ lè dáyẹ̀ pé jáàṣì àrí lónìí tó bá dọ̀la ní jẹ́ mọ̀tẹ̀sílì tó bá dọ̀túnla ní jẹ́ liberali tó bá di jẹ́ mẹ́rin ní jẹ́ alimani tó bá di jẹ́ márùn ní jẹ́ sufi ní gbogbo ẹ̀ ló mú ó kàn fò káàkiri. so nǹkan tó ń gbé títí ẹ yàtọ̀ àwọn nǹkan tó máa tó máa ṣe nìyẹn. then wà nǹkan bí n sọ yìí wọ́n máa fi rọ́kùn nǹkan kó àti àti àti kó ẹ̀rí wá lórí nǹkan tó ń sọ. mọ̀mọ́dà bùhábì nísìnyí kò ṣe fámìlì mi ní nìkan. bọ̀tí nǹkan tẹ́yàn wò náà ni pé ókè eléyìí à ń ka gbogbo àwọn nǹkan wọ̀nyí eh, lára àwọn nǹkan náà tó tún ní iṣu pẹ̀lú mọ́tà buhari ní àwọn ará turkey àwọn ottoman nìyẹn náà tẹ́wọ́ àwọn tó ń takò wàbí wàbí yá ni àwọn tó champion jùlọ ń gbà yẹn àwọn ará turkey torí wípé kó ṣe fún ọ̀pọ̀ àgbà dáwọ́lá osmania lọ́wọ́ dàríyà àwọn ìmàrà tó ń bẹ ní nàìjíríà ni wọ́n dá dúró wọn sí lábẹ́ Ottoman Empire ń gbà ẹ̀ wọn sí lábẹ́ wọn. so but àwọn expand nígbà tí dàríyà ni expand through ọba Muhammad eh, Soroju ni wọ́n expand expand kọba yẹn tó kú kọmọ rẹ̀ Abdulaziz tó tún gbà. so wọ́n expand wọ́n expand bẹ́ẹ̀ sẹ́gbà tí wọ́n rí expansion ìyẹn yìí ìyẹn ló jẹ́ tírẹ́tì fún àwọn Ottoman Empire hmm. nípa pọ́kùnrin tó ń bọ̀ wá yìí nìyí. yóò gba ìjọba pẹ̀lú bàbá ìjọba yìí sọ ni hmm. ó kú ní nǹkan bíi uh, twelve uh, oh six serve around uh, seventeen ninety three or so ló kù so ìgbà tí wọ́n expand tí wọ́n expand Abdulaziz ìyẹn ni tó jẹ́ ọmọ Muhammad òun continue nígbà yẹn ni so àsìkò ọba Abdulaziz yẹn bin Muhammad bin Saud àsìkò ìgbà yẹn ni àwọn Ottoman Empire ni wọ́n wá ran Muhammad Ali tó jẹ́ bí kí ni vice president wọn ní Egypt àti àwọn ìfòyín ni o ní láti stọ́pù kí ni expansion wọn yìí so yẹn náà wá fún àwọn ọmọ ogun lọ kọ́kọ́rọ́ mẹ tó sì nǹkan kan mọ́ra wọn ni hmm. so oran tó sùn lọ lẹ́tà oran ọmọ rẹ̀ ní Ibrahim Muhammad Ali Basha oran hmm. yẹn lọ àwọn kan lọ ìjà tó lágbára pa àwọn èèyàn ń pa kú pa níbẹ̀ yẹn tó tí ẹ̀ka wọ́n sọ fún mọ́dàbù láàbì pa àbí àwọn tó wá lẹ́yìn rẹ̀ ní wọ́n pa àwọn èèyàn ní ṣé àwọn ọmọ ọmọdé alì ní tí wọ́n pa àwọn èèyàn nígbà rẹ̀ rí àná wọ́n pa wọ́n pa kú pa tí wọ́n bì sí jù ìlú yẹn ní. so ẹ ṣe sọ ti sáìdì kan tẹ̀ sọ ti sáìdì kejì kò lè sí nǹkan sáfà àwọn ọ̀fẹ́ kan expand dìde dé àwọn ilẹ̀ míì tó ṣe pókè ó jẹ́ ilẹ̀ táwọn ti rí wọ́n rí wọn stretch bẹ́ẹ̀ làwọn tá à ń sọ èyí sìn oníṣúfí mọ́ oríṣiríṣi nǹkan tó jẹ́ kíni wọn ni so in tí wọ́n mọ́dà bí láàbì gbé dání ó tako ní táwọn gbé dání ní ẹ̀sìn. ó clear so nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn so tó lẹ́yìn bàtà wà nílé kéwòn ní ìta àwọn ẹ̀mọ̀ ara wọn ti rà kíní kàlfàjú sọ́ọ̀dìkì láti lè fi ba wọn dábòlò arábì jẹ tẹ́gbẹ́tẹ́ wá ka tẹ́lẹ̀ gbà á ah, ọkùnrin yìí wá rò. bàbá ṣe ń ka ń gbà ẹ̀ náà là ń ka káṣíṣù wá tì í là ń ka kìtàbù táyé nìkan wọn. ìyẹn wá yìí mẹ́kì ó mẹ́kì pọ́ìntì náà ó mẹ́kì pọ́ìntì lẹ́tùn ká àdìsí ànájọ láàfin ni ká mọ̀ mọ̀ nǹkan lórí ìsàrí ẹ̀wọ́ kíní ṣe kíní ẹ̀yìn wo nǹkan ẹ̀sùn páwọn ẹni ọlọ́run bá ní kíní kan kíní kan kan kan wọ́n ra wọn ni ẹ̀wọ̀n kọ́ ọ̀ma kó ṣàánú wa nígbà tí àfa wa ò sùn sùn tó ní ẹ tí mùsùlùmí bá sọ wípé ya badawi ya badawi almadad almadad ya badawi ipe yóò kì í ṣe kúfúrú ni torí wípé mùsùlùmí lòun badawi tó ń pè yẹn kò kì í ṣe badawi gangan ló gbà lérò àti ọlọ́run ọba tí ó kàn ń pe bádáwí ẹni àmàlà ìgbà táfà bá ń sọ ìyẹn ó làpá yẹn ó ṣe fún àwọn Abu àwọn àwọn abúláhàbù hmm. àwọn àbútọ́lì kó ló ṣe fẹ́ rẹ̀spọ́nsì wọn ọlọ́bọ̀ subhanahu wa ta'ala walladhina ittakhadhu min dunihi awliya'a ma na'buduhum illa liyuqarribuna ila Allahi zulfa ẹjọba ń tukí ẹ̀ wọ́n mú lẹ́yìn ọlọ́run bá àwọn awùyá àwọn tí wọ́n fara tì tí wọ́n gbà pé wọ́n lè ràn wọ́n lọ́wọ́. máa na àbújú hún. ìtàn sọ ní títọ́ ààsìn wọn. ilé àlè kọ́ rìbú náà ilẹ̀ láì ló ń fà. àfẹ́ lò gẹ́gẹ́ bí àtẹ̀gùn sọ́dọ̀ lẹ́yìn. wọ́n kí ni wọ́n àdìmítì pé ọlọ́run hmm. gbọ̀ngàn ni gáyà àwọn ni. Hmm. wọ́n kàn fẹ́ lọ àwọn lẹ́yìn ẹgbẹ́ àtẹ̀gùn ni nọ́ọ̀sù agímẹ́ǹtì hmm. làwọn ó sì bá àfa àfa àfa àtàwọn èèyàn ń tọ́ka sí ní àmọ́ sọ wọlé yìí ẹ̀ pé àwọn tó ń pe bádárì yẹn àwọn tó ń pe hussein àwọn tó ń pe kí. oníṣègùn sẹ́mi tẹ́ ní àwọn sọ ìtàn èèyàn kan bẹ́ ọ̀kan náà àwọn pastors mi so wọ́n á sọ pé ní ìgbẹ́ sí ń pe israel ṣe pé ṣírkù ní nǹkan yìí kankan wọn ra wọn ní ẹ̀ ń pe mary ní kẹ́kẹ́ ṣírkù ní ìyẹn wá ní àbọ̀ ah, tó àtọ̀ láàrin àwọn àtẹ̀yìn náà. ipe ẹ̀yin ní ìsìn yẹn mọ́ ń pe nàfísà àwùjọ tó wà ẹ̀ nàfísà yẹn jẹ́ bí ọmọ ọmọ àrọmọdọ́ ọmọ Fatima ẹ̀yin mọ́ ń pe nàfísà ẹ̀rẹ̀ mọ́ tún pé kí ni ẹ̀ wọ́n ń pe Hussein ni gbàgbé tó ń rífẹ́ fáwọn táwọn ń tó ń pe Hussein àtàwọn tó ń pe nàfísà wọ́n ní àwa àti yín bẹ́ẹ̀ ní àwọn ń sìn àwọn ń pe Isa àtúnpè Mariam ni àwa àti yín dẹ̀ jọ ní àgírímẹ́ǹtì Mhm. ẹnu wa kò lórí pé isa ó dáa ju hussein lọ lọ́lá ju hussein lọ hmm. bẹ́ẹ̀ ni mariam lọ́lá ju nafisa lọ so bóò làwọn ṣe jẹ́ hmm. àwọn ṣe ṣírkù bẹ̀tẹ̀ yíò ṣe ṣírkù àbá ní kíní kèbí ni àwọn tó ń sọ ẹ̀ ní fíìmù sábà wọ́n jọ yín hmm. àwọn tó ń sọ kìí yàwó àwọn àwọn tó ń sọ yẹn ni wọ́n jọ yín wọ́n jọ yín nǹkan kan lè jọ ń ṣe ìbátan àwọn dáyìn ké pé ní wọ́n tó dájà àwọn yẹn lọ ni ṣe bó láti compare hussein máa náà bí isa àríṣàlátọ̀ sọ́lá bó láti compare mariam àmọ́ compare máa náà fi sá sáwọn nǹkan yẹn nǹkan tó clear ni ìkànnì wọn jọ kan wọ́n sọ fún wọn ní àlèmọ́ ìtawà sọ pé kìnnìkan ọlọ́run ní ní ọlọ́run náà ní ìwọ kìnnìkan kan kàmọ́ra wọn ni ìpè ìfúnná kò sí nǹkan tó wà àwọn sọ fún pé bọ́tì ọlọ́run bá sọ pé laqad kafara alladhina qalu inna Allaha wal masih àwọn tó pé tọ́ni ọlọ́run bá ní masih kẹfẹ́ ó ní bẹ́ẹ̀ ni kèfèrí ni wọ́n torí pé kí ni wọ́n à ṣe bó ṣe kan ṣe ọlọ́run bá ju ká sọ pé kí ni mẹ̀sáyà nìkan masih nìkan la máa pè lọ́lọ́run gbogbo nǹkan gbogbo nǹkan lọ́lọ́run ibi tó ń ti jẹ́ kèfèrí ni ó yẹ kó tó pé gbogbo nǹkan lọ́lọ́run ẹ̀wọ́n ní tóun sọ tóun sọ pé nǹkan tó dáa tó kọ̀rẹ́kì òun ni bàbá rizum náà sọlámù sọ pé kí ni káfíìrù ni pé kò sí bí èyí méjì lórí pé káfíìrù lẹ́nu tó máa ń sọ. so àwọn àwọn ìkọ̀dá báàpìlà mùsíkà lẹ́yìn náà yìí máa wà lórí ẹ̀ ni. ọ̀rọ̀ kan náà ọ̀gáfà yìí sọ pé ń bẹ́ka àtàmọ́lẹ̀ sí níwọ̀nba tí a ṣe ni torí pé ok pé àwọn ó lóun ṣe alátẹnudẹ tó wáyé pé nígbà táwọn Saudi tí wọ́n wá sílẹ̀ wọ́n ti fẹ́ tọ́tọ́ ọkọ̀ sílẹ̀ tí wọ́n wá sínú àyè àwọn tó ń bá tán rí sàárì bàbá tán tí wọ́n mọ nǹkan lóde gbà ẹ lọ wó kíni gbà ẹ nǹkan dáhùn pa aláṣẹ kan máa wó kíni àwọn olówó pé àṣìlẹ̀ àwọn àfáà náà tí wọ́n já wọn ìwọ́n ṣáfì mọ́ kíni kan wọ́n mọ́ kíni lórí sàárì wọn sọ̀rọ̀ kọ̀ọ̀kan tó sọ̀rọ̀ wá ń pe nílà àwọ̀ àpọ̀ ẹ kì í wípé owó tára nǹkan pé tẹ́pẹ́ pé àwọn bá gbọ́ sí wọn lẹ́nu ni hmm, àwọn ní táwọn abò yẹn àwọn ilé mọ̀ sọ̀rọ̀ torí pé wọ́n ẹ fi owó bí àwọn lẹ́nu ǹjẹ́ ṣé a ti máa ń gbọ́ ọ̀rọ̀ mẹ́ta ló ń bẹ lábẹ́ kínní àkọ́kọ́ ni pé àwọn àfáà àti báwọn àfáà ẹ̀sìn wọ́n mọ sàárè wọn pé pé àfẹ́rẹ́ tó sọ̀rọ̀ ǹjẹ́ bẹ́ẹ̀ ẹ̀kejì oní pé náà èyí tí àwọn táwọn ń ṣe pé wá di ẹ̀rọ pé àfa àbáṣẹ́ tó ti bí ìṣẹ̀lẹ̀ ọ̀gbọ́n ọ̀rọ̀ á ah, àìṣàyẹ̀ lórí ilé pé wọ́n wá dé dáwà yìí tó fi wà lára wọn náà ni wọ́n ń pè káàkiri inú sáré ẹ̀ lè máa mọ ṣe ń le sọ ìyẹn náà ń fẹ́ kẹ́ ẹ̀ bá tọ̀mọ́lẹ̀ sí ẹ̀ lè kẹta ni pé Saudi Arabia àti kàmí Saudiya wọ́n ń gbówó lẹ̀ rí ó dárúkọ pé wọ́n fẹ́ fáwọn ní ten million dollars tọ́ni tàbí ten million dollars nígbà náà owó náà láàyè lásìkò tí ìsìn sáànà wà ó fẹ́ tó wo olùdí kọ́ńtì kan tó jẹ́ bọ́jẹ́tì ni náà ǹjẹ́ owó tó ń gbélé yìí ṣé láti fi promote terrorism láti gbogbo ẹ̀yin èèyàn yá ẹ máa da ẹ máa da ọjọ́ mùsùlùmí rú àti kí ló fà á ṣe pé ẹ̀hẹ́n wọ́n ti fi ń sọ pé àwọn tó jẹ́ àwọn alùsùn kódà mo ti rí àwọn tí wọ́n sọ ń sùn ní àwọn kọ́mẹ́ǹtì pé ẹ̀ gbogbo ọ̀tẹ́ ń sọ yìí náà kẹ́ ẹ bá lè gbowó náà ni láti Saudi Arabia ǹjẹ́ kí sáwájú wá jókòó kó wá bí ọ̀kẹ́wé ẹ̀yà ẹ̀yìn ẹgbowó kẹ́ máa ṣe dáwà. ṣe rí àkọ́kọ́ ni pé kí n bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ pé wọ́n gbowó Saudi ni ṣé báwọn náà fi rinlẹ̀ pé bàbá àwọn gbowó ní Saudi ni owó Kùránì nǹkan ni wọ́n sọ ni wọ́n lọ́jà wọn sóòtẹ́ẹ̀lì ní Lebanon ọkọ̀ tó wá fi ń gbé àwọn ní ọkọ̀ tó ọkọ̀ bàbàbà náà wá fi ń gbé àwọn àwọn gbádùn gan nígbà yẹn ẹ̀yin náà ṣe kí ẹ̀yin jẹ́ owó Saudi ni. so kí ló ń ṣe Saudi fún fún bàbá yín lówó ń gbà yẹn ni ṣé Saudi rí bàbá yín ní sálásí ni tọ́sí fún wọn lówó àbàtí ah, ṣé bàbá ìsìn ìsìn owó tí wọ́n sọ pé ò bá gbà yẹn ni tí Saudi kó fún bàbá yẹn gbà yẹn tí bàbá yẹn gbà ni tí bàbá yẹn change àkídà wọn náà fi rówó yẹn gbà ni. Hmm àbí wọ́n dúró lórí nǹkan tí wọ́n dúró lẹ́yìn. ṣé ibi mo lọ ni pé a gbọ́dọ̀ separate láàrin ìjọba àtàfà. anábìwá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀kọ́ tó fi kọ́ wa ó ní pé satarawna ba'di asaratan wa umuran tunkirunaha ẹ máa rí favoritism lẹ́yìn àtọ́pọ̀lọpọ̀ nǹkan tí ara yín ó kọ̀ lára àwọn olórí yín yẹn tí wọ́n mọ̀ gbọ́dọ̀ fúnra wọn lógún tán. àti nǹkan tó yẹ kí wọ́n ṣe fún lù ú ó lè kí wọ́n lè jẹ́ mọ́lẹ̀ kan ṣe léyìn áá ah, tí ara máa tàn bákan bákan ni àwọn ẹni fasubiru ẹ ṣe sùúrù hatta talqawni ala al-hawd tẹ́ fi pàdé ní ìyá bàtà ìkànnù. àmì sọ̀lá sọ wọ́n sọ pé man ra'a min amiri shay'an yakra falyazbir alayhi ẹni tó bá rí nǹkan tó ń kórìíra lọ́rọ̀ àmì ìrù ẹ̀mí pẹ̀lú àmì òyìn onífàlìyẹ́kra máa yá àti ní máa fi ẹ̀sì là ìyìn tó rí yẹn kó kórìíra nǹkan à nífẹ̀ẹ́ ṣẹ̀ pé olórí kan ṣe nàìjíríà làwà ní ìsàn nǹkan nítorí wàá bá ṣe tá a rí pípò bẹ́sìn wọn á kórìíra nǹkan yẹn ṣùgbọ́n à nítorí yẹn ní ká sọ pé a máa instigate àwọn èèyàn jí ń so lórí máa incite wọn no no no no. no. Hmm. ó tẹ́lẹ̀ sí ó tako kìíní ni so interfere ń délé yìí kò ní wípé owó bàbá náà gbowó ni Saudi fún wọn lówó Kùránì tí wọ́n láwọn tán ṣe ìtumọ̀ rẹ̀ tán ṣe kìíní wọ́n gbowó bẹ̀ wọ́n fún wọn lówó náà ó ní àwọn sọ̀pọ́ọ̀tì tí wọ́n fún wọn náà wọ́n dẹ̀ ń gbà so ìjọba Saudi ni ìyẹn o wọ́n lè anybody làwọn lè fún ní nǹkan hmm. kódà wọ́n fáwọn tó já wọn liberals ń gbà mí hmm. nísì Muhammadu lè yí sani tó ṣe pé wọ́n ẹ̀ di kíní eh, kíní robert otto jẹ́bi kíní secretary àbí kíní wọn ni wọ́n lọ káàkiri ẹ̀ máa rí àwọn tó ń bá ṣe ní hmm. ìjọba nìyẹn nǹkan bó ṣe rìn ní àwọn afọ oníṣọpọ́ọ̀tì ẹ̀ ní hmm. àwọn afọ máa dó lórí táwọn mọ̀ ní titi wọn ìjọba lè máa ṣe nǹkan ó lè bá lè ṣe bẹ́lẹ̀ ṣe bẹ́lẹ̀ ṣe hmm. àwọn afọ onítúrẹ̀ máa incite àwọn èèyàn against wọn ṣùgbọ́n wọn ní kúrò lórí nǹkan táwọn mọ̀ ní òdodo so ìyẹn ká establish ẹ ọ̀rọ̀ pé wọ́n ń gbowó nǹkan kan mọ́ra wọn ni àwọn tó ń gbowó àti máa ń sọ ọ́ tipẹ́tipẹ́ ni hmm. ah, àtakùn wọn torí òkè ìsìn ṣùgbọ́n ẹni tó wá gbé irọ́ dání àátàpọ̀ tó gbé dání nì ṣùgbọ́n èèyàn kan gbowó ni àwọn tó ń gbowó ni ẹlòmíì ń gbowó sàórí bí òṣì kankan hmm. in fact lára àwọn èèyàn tí wọ́n fún dáwà ẹ̀ ní pọ́blẹ́mù hmm. láwùjọ mi báyìí wọn tó lè ń gbowó ni. Hmm. so ìyẹn ni kò ń ṣe kò ń ṣe issue rárá ni tó wá sọ pé tó wá gbà sí olè mọ́ lè sọ nǹkan tó ń sọ mọ́ sí ok dáàdi ẹ̀ náà gbà mí wọ́n dẹ̀ sì sọ nǹkan tó fẹ́ sọ iná bá kọ́ sínú tàwùjú ìdáwà dùwátì ọkọ̀ síbẹ̀. wọ́n dẹ̀ mọ̀ pé nǹkan tó wá rí ni wọ́n kọ́ àlìsílámù ọ̀tọ̀kọ̀ ní tìṣà ìníyà ni wọ́n kọ́ nǹkan tó fẹ́ kọ́ síbẹ̀ ni rọ́bìtẹ̀ nígbà wọn tún tẹ̀ báwo gbogbo àwọn ẹni kò ń ṣe nǹkan tá ká máa jòkó tí ìkéré àbáwọn kan gba owó kan kan gba kíní kan ní báwọn yẹn ń ṣe kò ń ṣe iṣu tí ẹ máa jòkó tí náà ọ̀rọ̀ pọ́n gbówó kan fún wọn èmi ò àánà máa ń gbọ́ tipẹ́tipẹ́ ṣùgbọ́n èló ni owó yẹn yìí tó fẹ́ gbé fún wọn yìí mo mọ mo mọ o lè lo lo tó fẹ́ gbé fún wọn ah, èmi ò mi àwọn details báyìí nìyí fẹ́ wọ̀ èmi pèsè ká ìmọ̀ so bọ̀tẹ̀ mímọ̀ tipẹ́tipẹ́ ní wípé ó ní iṣu pẹ̀lú àwọn èèyàn kan òun ló fi ṣe gbọ́ àwọn nǹkan tó ń ṣe yẹn mo mọ̀ nísìn ọ̀rọ̀ ọgbà ìjọ́gun ti ìjáàbù ìjáàbù ìjáàbù torí pé kí ni àbúrò rẹ̀ ní ìyàwó ẹ̀ ń bojú gbógun ti rúgbọ̀n torí pábúrò ẹ̀ ní rúgbọ̀n hmm. táyé pé mọ́rò kò dájú lọ wájú ọlọ́run pẹ̀lú rúgbọ̀n tó ní ẹ̀hó wọ́n rò pé ìyàwó ẹ̀ gbìtòrò pé ìyàwó ẹ̀ wá ìyẹn ìjáàbù ẹ̀mọ̀ bó ṣe sọ àwọn èèyàn ti gẹ́ẹ̀tì gbogbo pé tó ń kí ló kí ni ó ṣe ìjáàbù ní tó pé ìjáàbù náà máa takò máa takò ìjáàbù máa takò kíní ni nísọ ọ̀rọ̀ wà bí àtòrí ọ̀rọ̀ òṣòwò dé kò ṣòwò kankan ọ̀rọ̀ àwọn ènìyàn iṣu tẹ bá ní pẹ̀lú èèyàn ní èèyàn jù yẹn ni ṣùgbọ́n kẹ mú sọ àwọn èèyàn lè fi ilẹ̀ hmm. kò sáfà kan tó wà sọ̀rọ̀ kúsọ̀ táwọn èèyàn sọ pé torí kó jẹ́ àbá bí mo mọ́dọ̀ abdulhadi bá ṣe mistake ní àwọn èèyàn aṣá fún ẹ̀sìn wa nìyẹn sèǹtẹ́fìlì ọmọ malik sọ pé kí ni mọ́mí na ilà rọ́dùn na mọ̀dúdùn na àrẹ́gì ilà sáhìlì adal kọ́dùn kò sí ẹ̀kan nu wa yóò ṣe rọ́dùn àwọn yóò ṣe rọ́dùn fún bí tí ẹ̀sìn islam nìyẹn tí ẹ̀kan bá sọ̀sọ̀ kú sọ ní ìsìn wọn níwò pé àfa wa ni àkíní kẹni untouchable kò sẹ́yìn tó untouchable eléyìí Allah subhanahu وتعالى ta'ala ní ilẹ̀ alladhina kafaru min bani Isra'il ala lisani Dawud wa Isa ibn Maryam dhalika bima asaw wa kanu ya'tadun kanu la yatanahawna 'an munkarin fa'aluhu. so tabari munkar ní ìsìn agbọ́dọ̀ ṣe tànà yìí ni a kọ̀ fúnra wa ṣùgbọ́n ènìyàn ìfẹ́ ah, sọ̀rọ̀ pé afá mi ni ọmọ afá mi afá mi náà ni ewúrẹ́ afá ilé afá mi afá mi láì kálá fáàrìkì èèyàn kan jẹ́ àfa rẹ̀ ó kó sí mistake yìí èèyàn pàkíyèsí náà ni method wo lèèyàn fi pàkíyèsí method ọ̀tọ̀ ni. ṣùgbọ́n nísìnyí káàrẹ̀ ń tó ṣe pé òkè á mú àwọn àfa ńlá ńlá ni ó kì í sì máa wọn sàbẹ̀ yẹpẹrẹ wọn ni káti ẹ̀wọ́ ní èjì náà nísìnyí you are just sixty plus ni ó ti ń sìn mọ́mọ́dà buhari tó ń lálà sẹ́yìn ó kú ní àdìyẹ jọ bí abínkan bí ninety one or eighty nine or so. tọ́lá hmm. ní kò òṣì tí ì dé èjì ẹ̀. Hmm ìgbà tẹ́lẹ̀ yẹn gan-an tó wá kú. ó náà ká sọ pé àfẹ́fẹ́ wo àfẹ́ wo àsìkò tó kú nì àti ìfẹ́jì tí wọ́n wà nífẹ̀ẹ́ hmm. àtẹni tí òun lálà pé Yahudi ní kinní kan tó ń lo gbogbo ṣe ń lo fún yìí so ká wo ìyẹn nù hmm. age difference tó ń láàrin àwọn àti wọn ní ó tẹ ní sí kò tó age difference láàrin wa àti àwọn tó ń lálà sí yẹn náà hmm. àkáyà ní ẹran ọgbọ̀n òkìní kan ni ṣùgbọ́n ẹni tó wá ṣàpẹ́lẹ̀ àwọn èèyàn ni wọ́n ṣàpẹ́lẹ̀ nì. àfikún àwọn ẹni nígbà tí n tọ́lọ̀ ń fún tọ́lọ̀ ń fún kò sí ẹni tó ní kí ni nǹkan rẹ̀ tó ní rẹ̀ inú rẹ̀ wọ́n. wọ́n bá wọn yẹn ní kàlàǹfààrí gidi àwọn nǹkan tó ṣe pé kí ni ẹni káwọn èèyàn àdírẹ́sì. ṣé nígbà tí nàìjíríà wà lọ́dún náà ìjọba owó ẹ̀rìn ẹ̀dàkùn kí ni kí ni kí ni kí ló bí fún mi. káwọn yóò àdírẹ́sì ká ẹ̀gbọ́n òfò òfò kó máa fẹ́ lè ta kí ló ká pẹ̀lú wọn. káwọn àdírẹ́sì iṣu mi di pé àwọn ṣe ẹran ọ̀bọ̀wọ̀ òun á máa lo owó fáwọn tó ṣe pé ìgbà táwọn yẹn kú ni. ọdẹ nísìnyí wọn àti èjì ẹ tó wọ́n wà ń sin òtí tó èjì wọn. káàgbà pé pé wọ́n ti ṣe kí ká máa ti sọ ipò táwọn ẹni tó wà níbi kí wọ́n lálàáfíà wọn ni so at least ǹjẹ́ kámọ̀ ní pé ó kéènù tó àfi lè mú ọ lè lálàsí àwọn yẹn àwọn yẹn lè lálàsí wọ náà ní bó ṣe ń lálàsí àwọn yẹn á jẹ́ tit for tat. Hmm, ìyẹn lè ní believe pé ó kéèlé èyí tó ṣe ń pa òun lálàsí àwọn yẹn wá lálàsí wọ náà ní pẹ̀lú ẹni anybody tó bá ṣe kí nísìnyí ibi tó ń ti ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ lọ nísìnyí hmm. náà àwọn onítan jáde mọ́ríkàzì òní pé n táwọn gan rí ní múnkárù tẹ́lẹ̀ hmm. wọ́n ti ń rí ní márùn fún mi torí pé ọmọ torí pé kí ni ọmọ àfa àwọn ló hmm. torí pé kí ni ah, àfa wa náà gbọ́dọ̀ tó lẹ́yìn ẹ̀ ni bẹ́ẹ̀ ni ká má lè pàkíyèsí ara pa eléyìí ò dáa ni kò sẹ́ni tó ń sin Muhammadu Abdullahi nínú wa ni tí mo mọ́dá blu àìbá ṣe mistake àwọn ayọ́ mistake àwọn ayọ́ fún. ilé yìí ni ó jẹ́ kí ká lọ sí ní ìpanu náà fáwà tí à ń wò wá tí a sì gbọ́ wa nọ́mbà tí a lè pè sí o a ti kọ́ sí pèrèkìmbọ̀ fáwà káàbàdì zero eight one zero nine zero nine two five nine zero zero eight nine zero eight one zero nine zero nine two five uh, nine zero ṣùgbọ́n lọ́ọ́ lè pè sí a lè eh, àbí afẹ́yìn a fẹ́ kí wọ́n bá tan náà mọ́lẹ̀ sí so wọ́n lè tan náà mọ́lẹ̀ sí náà ṣe torí gẹ́gẹ́ bí tí a fẹ́ ṣe òun náà ni pé àwọn ah, àwọn àfà afẹ́ kí wọ́n bá mú àwọn tọ́bíkì ilẹ̀ kọ̀ọ̀kan òun afẹ́ káyọ̀káyọ̀ kan bá yán rẹ̀ káwọn ẹ̀ṣin mọ́ pèsè orí ẹ̀pọ́gàn. àwọn tíra tí a fa yìí ṣe jáde rí tíra kan ní àwọn tíra tó ṣe fẹ́ pé bóyá àwọn afọ wa mú ibẹ̀ náà ti wá mú àwọn ọ̀rọ̀ ẹ̀ka ọ̀rọ̀ tí wọ́n mú dàbọ̀ àbò sọ bí ó burú jáì ǹjẹ́ ó ń bẹ ní tíra ẹ̀ bẹ́ẹ̀. náà mà kọ́kọ́ ni pé àfin gbogbo bashar ni kò sí ìbọn ìkùtẹ̀ kò sẹ́ni tí kò lè ṣe mistake ni so àwọn èèyàn lè ní àwọn Ehm, mulahazat bí a kò lo àwọn hadisi ní látọ̀jì kan ní hadisi lè dọ̀ ìfò ìkankan mọ́ra wọn ni so ara wọn nǹkan báyìí ni then àwọn míì wò pé òkè àánú ah, wọn ṣe tekfil bil umum nǹkan kan mọ̀gbẹ́ wa náà ṣe yanjú ẹ̀ fúnra wọn ni so e, aspect eléyìí ni tó pọ̀ jù wọ́n ti sọ ni pé ọ̀pọ̀lọpọ̀ ọdún wálé nǹkan ṣe tekfil àwọn náà ń ṣe tekfil ni hátà hmm. àwọn tá a pè láwọn liberals hmm ẹsẹ̀kẹsẹ̀ wọn ti yọ ikúrò muslim pé lè ni ń ṣe ènìyàn ló pé mùsùlùmí ò lè mọ ṣerú nǹkan wáyé tẹ́wọ́n bèèrè lọ́gọ̀rọ̀ àwọn èèyàn nísìnyí pé òkè Boko Haram ṣe mùsùlùmí ni wọ́n ná àwọn èèyàn ṣe mùsùlùmí o kí ló ṣe yẹ tekfiru ni kò sẹ́ni tí ò kì í ṣe tekfiru ni. àwọn ẹlẹ́sìn kejì àwọn ẹlẹ́sìn Yahudi. so kò sẹ́ni tí ò kì í ṣe tekfiru ni ṣùgbọ́n tekfiru ẹ̀ náà ni line pẹ̀lú ìtàwọn ẹni ìṣíwájú tí wọ́n dóolé lórí ó ní pé èèyàn lè jẹ́ aláìmọ̀kan ní sòun ṣe àwọn kan ṣe ó ti ń sìn àní sọ ipò ti di kèfèrí bẹ́ẹ̀ ni àfikà ṣe kọ́mọ́tò làwùjá tọ́yẹ̀ tó hújà ti wà kọ́ ìmọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí iṣu yẹn jẹ́ iṣu tó gbajúmọ̀ gan-an débi pé náà eléyìí nípa kò yẹ kéèyàn kan já yìí láàárọ̀ ẹ̀yìn so irú yẹn wọ́n á sọ pé kí ni àwọn eléyìí ah, so tó kàn so irú èèyàn bẹ́ẹ̀ wọ́n lè kàfàrà rẹ̀ ní street so but ó wá kó pé ṣé yóò jìyà tó bá gbẹ́ ń gbé dalki ama àbí kò ní jìyà wọ́n á ní ọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọba ni hmm. látara pé hadith wà pé wọ́n á ṣe test fún àwọn èèyàn hmm. lórí àwọn nǹkan yẹn so tó bá gbẹ́ ń gbé dalki ama àwọn tó kọ́ wọn bá gẹ́ẹ̀tì mẹ́sẹ̀gì yẹn bó ṣe kan gẹ́ẹ̀tì ẹ̀ hmm. so majorly. Uh, kíní Muhammad Abdulhab náà ni ọmọ èèyàn kò sí àáṣe mistake àákọrẹ tí ń gbà ní àáṣe lórí àwọn issues kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kò sáfà tó fìrì mi yẹn òní tí mo mọ sọ pé máa mi ná ìlà ọdún ọmọ lódún náà lè yí sílá sáhìbà ìdá tí àwọn tí wọ́n wá fẹ́ tako mi ṣe ìyẹn túmọ̀ sí pé a lè sọ pé àwọn náà tẹ pé wọ́n wá fẹ́ tako ọ̀dà kan mú tí a lè tako lórí tó bá sọ. Ah. ẹ bọ̀ ṣe rí pé àwọn èèyàn tako tíra rẹ̀ àwọn èèyàn máa tako tíra rẹ̀ ìyẹn ni tí mo fi ní látẹ̀ kan àṣàrí nísìnyí tí ò gbà tó dólé hmm. hmm. lórí yóò tako tíra rẹ̀ ẹgbẹ́ tiẹ̀ súfì tí ò gbà tó dólé lórí yóò tako tíra rẹ̀ liberali tí ò gbà tó dólé lórí yóò tako tíra rẹ̀ so gbogbo wàhábíyà wàhábíyà wàhábíyà táwọn èèyàn parọ́ káàkiri ni ẹni tó bá nìkan ṣe kò ní jẹ́ nǹkan tó máa kí ẹ̀yàn torí pé àwọn wo ló ń pariwo rẹ̀ ní ẹ̀wù dáadáa ìṣẹ́lẹ̀ àkójẹ́ pé àwọn àṣàyíra ìṣẹ́lẹ̀ àkójẹ́ bí àwọn tìtàwọn ti tọ́kì àbí kó jẹ́ àwọn tàwọn liberals àwọn modernist àwọn ṣíà àwọn tó gbogbo eléyìí sí tí mohamed abdullahi kọ sínú tíra rẹ̀ ní nǹkan tí ò bá nǹkan táwọn dúró lé lórí mu ni so pé àwọn kan wá ń takò wọ́n ń takò yẹn kọ́ ni iṣu ni yes kí náà ń takò lé lórí. ọ̀kan náà wọn ìjọ àǹfà wọn wọ́n sì tún rí á ẹlẹ́ tuntun pẹ̀lú ṣàgbá sọ àràgbé náà ṣe ìmọ̀ràn wo lẹ ní fún àwọn tí wọ́n jẹ́ àwọn àìsàn náà àwọn sàlàfì yóò lágbàáyé pàápàá jùlọ àwọn tó ń jẹ́ àwọn ìṣọ̀bá àti àwọn tí wọ́n bá fẹ́ tí wọ́n bá fẹ́ ní wọ́n fẹ́ ṣègbèfà fún dáwà Muhammad buhari and dáwà Al-Qur'an wa Sunnah pẹ̀lú àgbọ́yé àwọn sàlàfì àtàrà. náà mi ìmọ̀ràn mi òun náà ni wípé àkágbìyànjú àti dúró déédéé kádẹ̀ dó sí òdodo. Naam. Naam. Hello. Kí ni yóò máa sọ̀rọ̀? Hello. Salaam alaikum. Salaam alaikum. Ah, so, òun náà ni pé ká gbìyànjú àti ìdúró déédéé nù, ká dẹ̀ tẹ̀lé òdodo. Ká mọ́ rí afá kan àti pé ah, ìtìwádìí sọ náà ni fáínà. Bóyá èmi ni mi fi mọ̀wọ́ kí nítorí ọ̀sẹ̀ ayé láìsí. Naam, wàlúkún sọ́lá ṣe ọ̀rọ̀ Ẹ̀tẹ̀lẹ́ ṣe ṣe orí ètò lẹ́wà. Bẹ́ẹ̀ orí ètò lẹ́wà náà. Ẹ ètò, a kí àwọn ọ̀tázà ìgbàrin ìjírò. Bọ́lá ìyá rí ìdáwò. Àmín apart from ti arákùnrin akéèké yẹn tó ń fa ìṣòro ẹ̀ ẹ jẹ́ kó jẹ́ wíìsì tó jẹ́ pé irú nǹkan bẹ́ẹ̀ tó máa wáyé hmm. nígbà tó lọ́n ti ṣe rọrùn sí ẹ pé tábà tẹ̀ lọ lọ́dọ̀ àwọn regular media outlets hmm. at social media is an opportunity for us to reach out to a lot of people torí nǹkan táwọn Yorùbá mọ̀ náà máa ṣe o. Hmm gbogbo àwọn èèyàn tí ẹ̀rí tán pa owó yẹn tó máa ń sọ̀rọ̀ pé símọ̀ ń lọ yẹn ìgbé that is what they know. so tán bá lọ́pọ̀ tí ní ti dá bá lọ́pọ̀ tí àti máa rí ta fáwọn èèyàn. bí báyìí yóò dáa púpọ̀ àmọ̀pẹ́ tí ń ṣe tẹ́lẹ̀ tẹ́lẹ̀ hmm. whatever way tá a bá ti lè fún lágbára sí no way àwọn èèyàn máa máa ṣàǹfààní bẹ̀ kọ́lọ́mù ṣe ní àpéjẹ́ ká bá ní lágbàdàgbà. Ah. that's one two. Uh, mozart akubẹ́rì jimá mọ̀ ní pé explanation wọn fáwọn onímọ̀ àwọn àwọn tó ń tó ń kẹ́kọ̀ọ́ ẹ̀sìn àbáwọn onímọ̀ gan ó tún mọ kẹ́kọ̀ọ́ ńbẹ̀ ni pẹ̀lú ìfarabalẹ̀ àti ẹ̀sìn rí pé rìsáàtì yẹn ti pọ̀ gan jù so iye fashion kan nìyẹn nínú àwọn afáṣọ náà ṣẹlẹ àwọn tó tó ṣọta àwọn èèyàn họọkù náà nínú àwọn afáṣọ náà ẹjẹ afáwọn náà ní chances dáadáa. Because if they are saying something from one quarter, táwọn Yorùbá gbọ́ because nǹkan tí ó bá lé tí àwọn ìpàdé nǹkan tó lè nígbà mi, ó ṣe pàtàkì gan. So kẹ́ wá mílẹ̀ kò jẹ́ pé yóò jẹ́ àwọn àfihàn jẹ́ pé ìgbà tá a bá ń kó bò wọ́n, wọ́n máa láti máa la àwọn yẹn kò lórí seriously so that people will listen. Look at it now, tẹ́lá mò ń wo ìtorí pé àwọn èèyàn ń mọ bí àwọn sáàtì àwa làwa máa ń sáàtì wa kọ̀ọ̀kan. Hmm so nǹkan táwọn yẹn wọ́n ń rẹ́dì fún gangan ni pé lójú alẹ́ díẹ̀ náà dá ah, báwọn náà ti ṣe báyìí tẹ bá dẹ̀ wo sáàsà tó dọ́rọ̀ ìjìmọ̀ kò sí bí ọ̀rọ̀ ṣe lè le tó tó bá jẹ́ pé kólékólé lo expect ní mẹ́yà gbọ́rọ̀ wọn ni. òjìgbó hmm. ìtàn ti máa explain ẹ̀rí pé ìmọ̀ tó lágbára ni. Hmm. bọ àwùjọ ti àwùjọ wa ń fi yá láti bàtàn jẹ gan. Hmm. so ọkùnrin akéèké yẹn we need people as well ẹ mú àkóbò síríọ́sílẹ̀ ní líle líle torí pé ó ń sọ àwọn èèyàn nù gan sọkọlọ àwọn àbúkọ kọ mọ sọ wa nù so mo fẹ́ kí ìsáàsì náà ní kí n kí ọjọ́ ẹ̀ka yọ. ìbákúnlá kan ọ̀rọ̀ ti kọjá lè kí ìbákúnlá kan. ìbákúnlá kan ọ̀rọ̀ ti náà lórí ilé tí wọ́n sọ yìí ìbákúnlá fẹ́rẹ́ pé àwọn àfàdébà yìí sọ ẹ̀ rí pé àmọ́ lórí àwọn ìsáàsì àti àwọn ṣe àgbẹ́jùmọ́ àwọn ọlọ́kan á tún máa fábí náà tẹ́ pé ẹ̀ ìtawọ̀ kan ní ṣe àní máa fẹ́ bí èbú àbí ìṣẹ́ nìkan nítorí gẹ́gẹ́ bí ta ìtàn sọ yìí ẹ̀rí pé mo tún tí wọ́n sáwọn mọ́sáìlì míì pé kán bá sọ kán bá sọ lọ́wọ́ àkọsí tó kàn pẹ̀lú wọn lè ní pé káwọn táwọn bá sọ́rọ̀ àwọn èèyàn káwọn ṣàlẹ̀ fáwọn èèyàn gan ni wọ́n bùkátà wọn àkọsí fáwọn kò tún lè wọ́n pè náà. àfààní wọ́n lè ṣe. a gbé náà Hello? Now. Ẹgbẹ́ nẹ́tíwọ̀kì. Fọ́dá pé nẹ́tíwọ̀kì yìí ó ń ṣe mọ́nàmọ́ná o. Eh, ṣé ẹ lè fi padà àbí láti ṣe ẹgbẹ̀rún láti pè ní tó bá rọrùn? Kẹ̀rí kí ní yóò sọ̀rọ̀. Sọ̀rọ̀ àmọ́ àmọ́ bó ti jẹ́. Náà, so ẹ pé mo ṣe ń tí wọn sáwọn màsáìlì míì míì tó ní ṣe pẹ̀lú àmọ̀dé eh, rẹ̀ àwọn ni kò sí tó kàn án pẹ̀lú gbàwọn lé ọ̀rọ̀ ọmọ ni fẹ́ pé ọ̀rọ̀ ọmọ náà ló bí wá ọ̀rọ̀ ìmọ̀ náà láàfin tì òun náà láàfin tápù ẹ̀ pé àánú ah, mm, rárá kò rí báyìí bó ti rí nì kò rí báyìí bó ti rí nì ẹ̀rọ tó kè ìṣàgbé ìṣàṣojú náà tún kè fọlọ́n jẹ́ sí fọlọ́n jẹ́ àdìgbé báyìí. asalaamualeykum wa rahmatulah. asalaamualeykum wa rahmatulah. alhamdulilah. حياكم الله بداية الموقف فضيلة الشيخ الفاضل بالعلم كما في البركات حفظه الله تعالى ويرحمه. أنا وأنت كذلك. àwọn tí wọ́n ń bẹ̀rẹ̀ wà lájọ́ àwọn bí dáwà náà ti ń ṣàǹfààní láwọn náà ti ń sọ báyìí. Eh, ẹlẹ́mọ̀tà àwọn asọmọlẹ́sìn tó jẹ́ táàrí wọn pẹ̀lú orí dáadáa. lókùtọ̀kọ̀ wáyé lókùtọ̀kọ̀ lọ́pọ̀ ìfà wà àbí ilẹ̀ títẹ́ mo wá fẹ́ kí wọ́n bá wa rọ̀ tájà lókùtọ̀ yẹn lórí dáadáa. Eh, torí a tó ṣe káṣí ọ̀pọ̀lọpọ̀ nǹkan báwọn yẹn wọ́n kàn mọ́rọ̀ lórí ẹ̀yìn. Eh, àmọ́ àtàjọ lọ kí Hmm? ẹ̀rú àwọn àǹfààní dára ti ṣe lára wọn dáadáa ni pé irú àwọn àṣàyè ọ̀fẹ́ tiẹ̀ bá wa ṣàlàyé àwọn tẹ̀sí ìlú díẹ̀ díẹ̀ tó lọ láàrin wọn. ìrá hmm. ilé náà ti àṣà làwọn náà ń tẹ àwọn tó náà náà ń tẹra wọn. Hmm. so àwọn àṣà ń bí wọ́n ti kàfàrà àwọn èèyàn lórí àwọn nǹkan ní ìbámu ilé ìgbẹ́ tó ń sọ yìí. káàdì ẹgbẹ́ bá sọ̀rọ̀ tẹ̀sí ìlú tẹ́lẹ̀ pé àwọn àfa àwọn gan wọn gbanú bá wà ń bẹ̀. So gbọ́dọ̀ tí mo ti lára àkọ́kọ́ ó mọ̀ ti pariwo mọ́lá Buhari káàkiri. So mo ní pé báyìí náà láyé látọ̀dọ̀ ṣe kọ́ ọlọ́wà fún ọlọ́sọ̀lọ́ rẹ̀. Ẹ máa ta sábà pẹ̀lú jíjẹ́ ìdájọ́ àwọn ọmọ tó bá àwọn olóògùn lè kọ́ àwọn àdúgbò kan wá tó sọ ní tẹ́tì ìdá àdájọ́ tó lọ bá ti ń kọ̀rọ̀ ọlọ́wà kan ẹlẹ́sùn orí wọn kan láti èdè yá fún láti rẹ̀. àwọn tí ń kọ́ dáa lè kọ́ ní láti láti rẹ̀. ọlọ́wà kan ẹlẹ́sùn orí wọn kan láti èdè yá fún láti rẹ̀. جزاكم الله خيرا شيخ عبد العافية حياكم الله بارك الله في جهودكم. àtìǹdígàdì nǹkan tí mo sọ lẹ́ẹ̀kan ìpè ká láwọn èèyàn kan ń kà fara àwọn èèyàn kan ìyẹn ọ̀nà tó kàn fi máa dẹ́rù bá àwọn èèyàn mu kò sí fírkọ̀ kan nínú àwọn fírọ̀kù islamiyá ni tó ṣe pé kò ń ṣe tẹ̀kfíìrù ni hápá àwọn tí wọ́n pèrè àwọn liberals ni àwọn náà kà fara àwọn èèyàn ni so àwọn àṣàyẹ́rà ní àwọn tẹ̀kfíìrù tí wọ́n ṣe òun ló ń lọ yẹn hátà àwọn nǹkan míì tó ṣe pé wọ́n á ṣe fún ara wọn gan so àwọn nǹkan tí ó pọ̀ jantirẹrẹ láwọn nǹkan wọ̀nyẹn náà ni so ok náà ah, náà. Naam. Wa alaikum salaam. Naam. Naam, ẹ̀rọ à ń gbọ́ yìnyín, à ń gbọ́ yìnyín, à ń gbọ́ yìnyín dáadáa bíi. Bismillah Fadol, orí program náà lẹ́wà. Ọ̀tà ya kan wá ṣe Kọ́nlá àwọn sílẹ̀ǹtì àti ìlúkó jìnà ló ń pè kọ́nlá jẹ́ àrí ìfẹ́ bá. Àmín ìlúkọ́lá kẹra. Ara ṣe lọ. Ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní àti ọ̀dọ́ yín ilé wa fẹ́ dùn láti gbóhùn tí ní náà lórí àwọn ọ̀rọ̀ tó ń lọ yìí rí tó fẹ́ jẹ́ kí mi sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ìjọba náà ju pé tó má dá pé àwọn sars wa kùtù mi táwọn sọ̀rọ̀ lọ́pọ̀lọpọ̀ ọ̀gá wọn rí wọn bí aláṣejù wọn á dùn láti rí fáwọn ìpè ẹ̀rín náà sọ̀rọ̀ lórí ẹ̀ nínú tí èmi tí wàá wò ìwà mọ̀ bóyá tó ṣùgbọ́n inú ìdí iná tẹ̀ ti jáde láti sọ̀rọ̀ yìí. bóyá ṣé kò ṣe nǹkan tó ní necessary kí ẹ̀yin tẹ jẹ́ ìgbìmọ̀ afá báyìí ṣe kóra papọ̀ láti ṣe rọ́jù lórí ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan tọkùnrin fọ́sítà yìí. torí pé fọ́sítà yìí ohun tó lágbára ni tó jẹ́ pé ó bẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ èrò lẹ́yìn. tí hmm. àwọn èèyàn alhamdulilah inú ìdúró mọ́jọ mọ̀ pé táwọn àkútùbí ìmọ̀ wọn kà but èyí ń wò pé in terms of iṣẹ́ ọ̀kà kí nǹkan kó tó lè fún nǹkan ẹ lágbára lórí rẹ́pù táwọn èèyàn ṣé kò ṣe nǹkan tó máa necessary bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ jẹ́ ìwé olùmọ̀ báyìí tí àti àwọn èèyàn tó mọ̀ ẹ̀yìn tó pé oríṣiríṣi ìtàdé sí mọ̀ lórí tó náà fi pẹ́ hmm. kẹ ìgbìmọ̀ pọ̀ kẹ jókòó kò pọ̀ láti ṣe rọ́ọ̀tì fún ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀pọ̀lọpọ̀ ìyẹn sọ ìwọ̀n ìwà tó òun ti olùmí fi ń ìgbèrè ìpàdé. Inshallah, àwọn iṣẹ́ fún wọn fèjì, inshallah. Torí àsìkò ni. Gẹ́gẹ́ bí wọ́n sọ yìí, tí ó mẹ́rẹ́ sí káwọn àfá àbújá àfá sún náà, káwọn fi ṣe kọ́. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀. Ipa àwọn àfá kórajọ láti ṣàlàyé àwọn nǹkan fáwọn èèyàn. Àwọn náà ń pa àwọn èèyàn jọ, ẹjọ́ ń ṣe nǹkan pọ̀ ní. Kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ nǹkan tó tó da náà ni ṣọlọ́bí tí mo sọ ní àwọn nǹkan tó yẹ kí ayanjú jùlọ oní ìmọ̀ èébú nǹkan kan mọ́ra káwọn àti avoid as much as possible torí pé aláwọn audience ṣe pé àwọn ni wọ́n wà ìgà láti gbọ́ òdodo hmm. ìyẹn ni ká consent lé lórí ni so ọ̀rọ̀ pé èèyàn kan kà fara àwọn èèyàn kan ni kò sẹ́yìn tí ó ṣe tẹ̀kfíìr but ọ̀nà olórí ṣe tẹ̀kfíìr kí làwọn ẹni ìṣíwájú dúró lórí òun ni wọ́n ẹ̀ ń tẹ̀fẹ́ kà fara nìyí ṣáláì mọ̀kan ni bó lẹ́ ṣe bá lò so wọ́n ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nìyí so jazakallahu khairan. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ̀yẹ tọ́pìkì ọ̀tọ̀ stars kò ti di gan wá trip. torí gẹ́gẹ́ bí mo sọ lẹ́ẹ̀kan insha Allah eh, àníyàn wa ni pé a fẹ́ pe àwọn afásùn náà tó já àwọn Yorùbá ó ṣe é ṣe fẹ́ pé àwọn ṣe é kó wa fún bá lò. حفظه الله ورعاه àwọn òun ó ti bá a dá sí program ìfẹsà àgbà wọn náà àlọ àgbọnà wa sí orí ètò inṣàlá ṣe kàmọdé ṣe kẹtàáyéj gbogbo pátá inṣàlá kódà àwọn káàdọ̀ kọmọdé Yunus àágbìyànjú láti kí àwọn náà pé kí wọn sọ títí pé nígbà míì náà tí èèyàn bá gbà míì tí ó tọ èèyàn lè sọ̀rọ̀ kẹrin ọkọ eléyìí kò nídìí sí káwọn fún lẹsùn kò bá ti di pé ó ti ń ó ti irinlẹ̀ àwọn tí ń gbà pẹ̀lú ẹ̀ kódà ẹ̀mí àwọn ọ̀fẹ́ kó nǹkan ọ̀wọ̀ Facebook akànṣe àjẹǹtẹ̀ ìbọ̀wọ́n ti láyé dé sọ ó lè kírètì báyìí ó lè ìfẹ́kì ọkàn ẹlòmíì olópàdà àjọ àjẹbẹ̀ ni wọ́n fẹ́ rọ ẹ̀rọ ọ̀rẹ́ tẹ́lẹ̀ ń sọ yìí àwọn tó kàn ń jábọ́ tó kàn ń sọ ti gbó tó kàn ń sọ tiẹ̀ àmọ́ kò ń ṣe pé ó sọ lápá ó sọ fún rẹ̀ ó sọ fún àwọn mọ̀lẹ́kí nìkan àwọn èèyàn ń gbọ́ táwọn èèyàn ń gbọ́ ti ohun ẹ̀rọ ṣé kí ní ìṣúkò lè fún un. ó máa kú láìpẹ́. wọ́n ti alaikum assalam wa rahmatullah. Okay, ah, so uh, first I'm going to figure uh, it out. Right. Yeah, Okay. Mm-hmm. Mm. Number uh, lawyer Ìgbà tí wọ́n kàn. Nípa wíwá ìmọ̀. Hmm. Torí pé kọ́mọ̀ ṣàánú wa, ọ̀ǹkà àwọn afá tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n ti fẹ́ǹdì sọ́nà lápapọ̀ sọ̀ràfíà. Lọ́dọ̀ tèmi ní fi kó kéré. Hmm, mo ń wo bẹ́ẹ̀ tó mọ́ wọ́n pọ̀pọ̀ àwọn ọ̀dọ́ níbi pé ọjọ́ mi kò easy fún wa bọ̀ sáà ní kọ́ta ní láti wà rí. Hmm. Torí tó bàjẹ́ àwọn èèyàn tó wọ́n ń tẹ̀lé tó ń ti fẹ́ǹdì àwọn nǹkan yìí àwọn tí àfa wà ń lẹ̀ tí ó wà táwọn tó fẹ́ ta hmm. báwo la ti bá ti fẹ́ báwo la ti fẹ́ tó gbà pẹ̀lú àwọn ẹni àwọn alùpùpìyà ìkọ́ hmm. ló máa ṣàlà ìyẹn mo fẹ́ kí n sọ pé ẹgbàá àdúgbò jù sọ́dọ̀ àwọn yóò sọ̀rọ̀ kò sí pápẹ́ wá torí pápẹ́ máa fi ṣe ìfọ́ àkọ́ ṣùgbọ́n torí ẹ̀sọ́ lọ́wọ́n bá láti kó àwọn àkàmọ́ lọ tí wọ́n ṣe nǹkan ẹ̀ hmm. kò sí kókó tó ní ìbẹ̀rù lọ́ máa ṣe. Inshallah àwọn mọ̀ṣáìkì wọn á ṣètò lórí gbọ̀ǹkan báyìí wọ́n ló tiẹ̀ kalẹ̀ pé ipá nǹkan táwọn afáwà tí àwọn àyànjú ni kọ́lọ́wà kọ́wà fẹ́rẹ̀ fọ́nà. ẹ má ẹ̀ka pẹ̀lú bọ́lọ̀ ẹ̀ka fọkànbalẹ̀ àwọn afáà wọn ò sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan ìṣàlọ́ kódà ẹ pé bá ṣe báwọn ṣe fi gbé wọn gbé ọ̀rọ̀ ẹ̀yìn ìgbà táwọn afáà kò síbi náà táwọn ará sọ níjẹta àbí nǹkan ọ̀rọ̀ pé tíra náà ni àlùfẹ́jẹ̀ àlùfẹ́jẹ̀ ọ̀rọ̀ ìgbà ẹ̀yìn tó ká fi mọ́ ní ìrìn àṣẹ́kà tí wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n pàdà sí àwọn ṣèkà olùmí nílọrin sọ àtẹlẹ náà sálọ́wọ́ àbáyé tv lórí péjì àbáyé tv àdé south olùmí náà kódà àwọn ṣe tíra lórí àwọn ọmọ sáyẹ̀lì láti 2012 lórí kínní sọ bọ́lọ̀ wà lókè lọ́bọ̀lọ̀ fún máṣá àgbáyé ìjọsìn ẹgbẹ́ tàbí ṣe fáínà kínní lórí àsìkò náà. Naam. Naam. Naam ẹ ti wà lórí ètò mo fẹ́ béèrè ìbéèrè kan lọ sí ìkìlọ̀. náà ok fagdon láti gbó láti gbó tí ó ń ṣe àbú àbúbèrè yìí tọ́yì tọ́yì fagdon náà bísúlà fagdon. ẹjọ́ ah, àti ṣètùwà ìlọ́kùnrin ọ̀ka àbúkọ́ ọ̀rẹ́ nígbà tó má sàárọ̀ ọlọ́run tó ṣe aláǹfààní. àmín àmín àmín àmín ìbéèrè tí mo fẹ́ bèèrè ni pé ehm, bí àtúnṣe rí lẹ́sìn táwọn onídìbò ṣe ń ba ètò jẹ́ kò ah. sí gbogbo àwọn afárẹ̀ ń jáde lóríṣiríṣi ah. tí wọ́n ń ká àlá. Ah. ó ti eh, rí o bóyá kẹ́ẹ̀jì láti pè padà bí arígbẹ́ ṣe nọ́mbà mi pè bóyá kẹ́ẹ̀jì ò tó àbí náà bóyá tó wọ́n ń jáwọ́n tíra àti wọn àti ìsúpa àti lè fi jù wọn bí àwùjọ ṣe rí ìdíje ni náà ẹ rí i pé oníkálukú náà tún gbà ara bí nǹkan kódà gbogbo àwọn àgbáyé náà tv àtàwọn tv ní náà tí wọn kò ń ṣe torí nǹkan kò ń ṣe torí ọ̀rọ̀ bísínẹ́sì àwọn tí wọ́n tán jẹ́ àwọn onírúurú yìí àtàwọn onífídà wọ́n ti balẹ̀ kan títẹ̀lé míì olórin mi tẹ́lẹ̀ onáàdùn wà sí ó dẹ́ni tó náà ti ṣe wá sí rẹ̀ àwọn wà níbo bu tí ò dímọ̀ tí ò sí nǹkan kódà ìtàn bá ṣe níwọ̀nba ká ṣe. àjọ ń ṣe náà wọn ni ah, àwọn ni àwọn ní kíní kan eh, bí àná ń ṣe náà <laughs> eh, dọ́là tó wá dọ́là yẹn gbà ti rí ọ̀gá tí yín náà fẹ́ gbà kó ní. tó wá tẹ̀ wá lọ́wọ́ alhamdulilayi kì í ṣe haram àmọ́ kò sí ẹnì kankan kò sí ẹnì kankan wọn tó dé èèyàn ẹ̀rùsánà Muhammad sallallahu alaihi wasallam ìlàwọ̀ ọ̀rọ̀ dún ọmọ ọdún bàálẹ̀ ó náà lè sọ̀rọ̀ kó náà nǹkan báyìí sọ kódákódá ní tó náà sọ wọ́n lè sọ pé kí ni o ní tó sọ ó kù díẹ̀ káàtó àbí kò bá òdòdó mu nítorí wọ́n ṣe lòdò òun ni àwọn ń jàpù tí wọ́n ṣe lòdò àwọn jìnnà tó ń ṣe advice tí ẹni sọ ìbáníkẹ́ látẹnu àwọn ọ̀dọ́ ìgbìmọ̀ ti béèrè lẹ́ẹ̀kan náà pé àwọn tó gbà wọn ọ̀dọ́ ìmọ̀ràn lẹ́ni fún wa pápá jùlọ lórí pé àǹṣùdáwà àǹṣùdùfà ìbẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ah, gẹ́gẹ́ bí tí mo sọ lẹ́ẹ̀kan ìpètè òdodo yìí ni ó nídìí ìfarabalẹ̀ tó pọ̀ kádẹ̀ wò pé àníyàn wa ni pé a fẹ́ tún àwùjọ ṣe àwọn èèyàn wa náà ni àwọn èèyàn kan ń bẹ láwùjọ wa yìí àwọn bàbá wa àwọn ìyá wa àwọn ẹ̀gbọ́n wa àwọn àbúrò wa so bó la ṣe fẹ́ tún wọn ṣe bá a ṣe ń túnra wa ṣe bí àwa ṣe ń dàgbà sókè táwọn náà ń dàgbà sókè tí àwọn nǹkan tó jẹ́ ẹ̀kọ́ gidi tí ènìyàn láwùjọ ilé ní kó jẹ́ tajẹ́ tiwa kọ́ ẹ̀fẹ́ tajẹ́ tiwa ò ní pé láti máa ṣe competition pẹ̀lú àwọn èèyàn kan àná fífi gbàgbàgbà pẹ̀lú afa kan àti bẹ́ẹ̀ lọ náà anábọ̀wá Muhammad sallallahu alaihi sallam ó lòdì sí eléyìí so ìmọ̀ ẹ̀sìn àti wà káwọn náà dẹ̀ gbìyànjú àti sẹ́ẹ̀dì ẹ̀ ká disseminate ẹ̀ bí àṣewà ilé jẹ́ nǹkan tí ó pàtàkì so ẹni tí mo sọ ó nídìí farabalẹ̀ tó pọ̀ farabalẹ̀ tó pọ̀ hátà àwọn tá a pẹ̀lú níbi díà rìn oníbàṣe bá wọn lò náà ni torí pé kò ń ṣe pé káwọn èèyàn wọ náà ní ta wàá fà báwo ṣe ní fẹ́ wọ náà àbẹ́ káwọn èèyàn náà wọ náà so a nídìí pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti báwọn èèyàn sọ̀rọ̀ á bẹ àwọn nǹkan mí fún wọn látara pé kí ni a fẹ́ fún wọn mọ̀nà ni so kọ́lá wa kí o ṣàánú wa. ọ̀bí àjọpẹ̀ yẹ kàn wọ́n ti fi ọ̀gá ọ̀gá. náà náà. wàlẹ́kùn wàlẹ́kùn sọ̀rọ̀ ẹ̀yọ̀ sí ìkójọ́ rẹ̀ wà tẹ̀. bẹ́ẹ̀ ni a sọ̀rọ̀ ìkójọ́. àwọn sì gbàgbé títà. náà ẹ̀kú ẹ̀kú ìtòkà. náà ìwọ́sùn lákẹ́rẹ̀. Ọlọ́run ọlọ́ọ̀bọ̀ ọ̀nà sí lọ́wọ́ lọ́pàá. Àmì ìyàtẹ̀yìn náà. Ìyàtẹ̀yìn náà ṣe ń kọ́ra tó náà nípa ọlọ́run pàtàkì àlámọ́ ní lágbàá ìtòlú. Àmì. Àníṣẹ́yìn tó ń fẹ́ lọ́wọ́ lágbàá ìtòlú. Ọlọ́run tó bá níṣẹ́yìn náà. Ọlọ́run tó bá níṣẹ́yìn. Ìjọba fún lọ́kẹ́. Ẹ ṣe gan. Alhamdulillah. Wọ́n fi kọ́. Wọ́n ti kọ́ ìmọ̀ náà láti gbọ́ látẹ̀nu àwọn ṣéfù nípa ìpẹ́ṣọ àwọn tí a jẹ́ ọ̀dọ́ ká tẹ̀ gẹ́gẹ́ ìfarabalẹ̀ ká lo ìlànà nẹ́bí Muhammad sallallahu alaihi wa sallam ní ká máa lò òun náà ní ká máa lò kàtà máa ṣe dáwà ìṣìn wọn fi ìgbárata àti ìgbónára wípé a náà ọ̀yá àjọ àjọ wọ̀ṣọ̀rọ̀ kan náà ni lórí pé ọ̀sẹ̀ lè ní ìlóòótọ́ nígbà tí wọ́n bá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ń bú mi àìmí náà ń bú àìmí ló bú padà ó sọ ọ̀dà ó máa fẹ́ wọ mọ́yàn lọ́wọ́ ńgbà bíi kọ́lọ̀ wọlé kẹlá kí ọlọ́run kó má ṣá ṣe àtọ́nà fún ọlọ́run kó má ṣá ṣe ìgbàna fún ọjọ́ àwọn ọdún tó yẹ fún wa ní àsìkò àgbẹ̀rẹ̀ pé àwọn pé kì í ṣe nígbà kan pé yí ẹ̀jẹ̀ bí kíyà ẹ̀ lásìkò kọ sọ àwọn pé tó ọ̀rọ̀ ìsìn náà ní tí wọ́n ṣe pọ́rọ̀ ìsìn ni àmì ìlú ìpè ẹ̀jẹ̀ fàṣìkò lè báyìí kàtà máa fi ráàrì àbẹ́lẹ̀ kó má ṣàṣọ ní bí okùn padàdà fún yín ọmọ ọmọ ọmọ àfin lẹ́sìn ọjọ́ ìlànà ìgbé àti ìlànà ìkìlá ẹ̀dọ̀ gbá kọ́ọ̀lù yẹn ọjọ́ kọ́ọ̀lù àbíṣe láti náà. Naam. Salaamaleykum. Waaleykum salaam wa rahmatulah. À ń gbọ́ yín báyìí. Àwọn ìgbìmọ̀ ní kẹ́ẹ̀tì lẹ́ẹ̀kan ni. Máa lè ṣe máa lè ṣe. Náà. Ìgbà tí mo fẹ́ ìgbà tí mo ń ṣọ́ láti sọ ni wí gbogbo ìwíkúwí tí mòdúrú mọ́ríkà ń sọ yẹn. bóyá tí àwọn ṣèkù àtọ́ bá lè bá wa tí gbogbo ẹ ní àkọọ́lẹ̀ bóyá bíi kíra ní ìtọ́júkọ̀ tí ń sọ yẹn kán wá rí síbẹ̀ síbẹ̀. torí ilé ìkọ́rí àkúrẹ́ àwọn ọmọ tá a ti máa gbé lọ́la àwọn ẹlòmíì lè padà dé pẹ́pẹ́ gbogbo fídíò yìí ó lè má ẹ̀sìn mọ́ òbí kíra ẹ bá wà ńlẹ̀ á lè function àwọn ìran tó ń bọ̀ ẹnìkan nígbà báyìí nítorí àwọn ọ̀pá ìtọ́jú ń jẹ́ tuntun fún ìyẹn láti ẹ̀ bá tó bá dé tó ìyẹn aláwọ̀ nìyẹn ẹlẹ́kejì ni pé ẹ̀lú. na à ń gbé yàrá tó ẹlẹ́kejì fẹ́ sọ ni pé tí àṣìṣe ní ìtàwọn olójú bí i sọ̀tọ̀ sísọ lórí ọ̀rọ̀ ẹ̀kọ́. àwọn tó ń ṣàǹfà fún a lè kóra wa jọ ìfẹ́ tó ní àti tó jẹ́ ti ní gbogbo apá ní àtúgbà báyìí akwai alaƙa da gwamnati shekwa ba lórí fáìlì títí kíkọ́ kalẹ̀ agẹ́bí tí mo sọ kò ń ṣe fáàlágbègbè nìkan ni ohun sọ̀rọ̀ nǹkan báyìí wọ́n tó ń sọ̀rọ̀ ẹ̀ pọ̀ lágbàáyé ni fáwọn tó bá mọ̀ so kò strange tá a bá ń gbọ́rù nǹkan báyìí ṣùgbọ́n torí pé àwọn èèyàn tí ó gbàtàn jẹ òun ni ó fi máa ṣe rọ́dù fún àkọ́jọ́ káyọ̀ bá fọ́ọ̀lù fún àwọn nǹkan yẹn so àwọn èèyàn gbìyànjú láti kọ àwọn write-ups tí a wà ńlẹ̀ then gbogbo àwọn fídíò stands ọ̀yìn náà ni ọ̀nà àti preserve ẹ̀ ti ó ti wà dáadáa tó ṣe pé àwọn generations tí wọ́n ń bọ̀ wá so wọ́n á tún jẹ àǹfààní ẹ̀. Hmm lẹ́yìn lórí tó pé ká parapọ̀ pẹ̀lú àwọn ìkọ́ á ní mọ́ra wọn láti láǹṣọ́rọ́ dùn fún ẹnì yìí ni a ní láti parapọ̀ pẹ̀lú yẹn ó ti nísìnyí àwa tí a mọ̀ pé ókè because ìlànà wa lè yàtọ̀ kevin taso nísìnyí ẹnì yìí sì ó máa mú àwọn àṣàyẹ́rà mú kínní mọ́dàwọn ilé mọ́dàwọn ilé ń dá gbogbo pọ̀ so ẹni tó jẹ́ ìkọ́ á ní ẹ jọ agree lórí àti rẹ̀ fíìtì ẹni yìí ní kan but táìdì mi ń tó ṣe naa náà kó sí tó tako internet ọ̀la àtàǹgbé wa tí ó rẹ̀ ń ṣe nǹkan tá a lè díjú kúrò torí pé nǹkan tó involve ìdàlúrú ni àwọn nǹkan so làwọn nǹkan tá a ti ṣe lálàyé tẹ́lẹ̀ ni kò ṣe pé a ní personal issue pẹ̀lú àwọn èèyàn kan kọ́ ìpè no no no no mùsùlùmí ni wá ṣùgbọ́n àwọn eré so ilé ìjẹ́ nǹkan tí ó pàtàkì káwá ní òkè àparapọ̀ ìkọ́wá ní kíní kankan kan wájọ́ ń ṣe no kálukú lè ṣe tóun bá fẹ́ ṣe àwọn tí nǹkan bá jọra lè lè jọ ṣe kíni ẹlẹ́jẹ́ jọ ń parapọ̀ láti ṣe refutation fún èrò àwọn èèyàn báyìí so wallahu a'lam. àdúgbò fún ọlọ́run bákan náà àtò bẹ́ẹ̀ lọ́wọ́n bá kí ó má ṣáà gbà ní ìjọsìn gbogbo tá à ń ṣe àwa fi ń ṣe ìjọsìn ní ṣe pé a tòlé pé kásá ti ẹnìkan aṣáfẹ́ bàtà yéèdì àgbékiní kan àtijọ́ kan pẹ̀lú ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀sìn lélẹ̀ sọ abẹ́lẹ́ wọn bàbá ìkẹ́lá fọlọ́n fún máṣàgbà ní ẹ̀sìn wa lẹ́yìn náà àfi ẹbí mo lè hàn táwọn ṣe fọ tí wọ́n dá wọn lóhùn láti fi àsìkò wọn lè fọlọ́n bàbá ìkẹ́lá fọlọ́n kó bá àsán lẹ́sàn lórí láyé ìjà tó bá ti fi wà gẹ́gẹ́ bí àdéhùn ti ẹ̀sẹ̀ fún iṣẹ́ ọba tó bá di láwọn ọ̀sẹ̀ bí ọ̀sẹ̀ yìí náà insha Allah á rí àwọn ṣe fún wa ní àwọn ṣáyé fún yá àfa sún náà wọn àánú tún bá a sọ̀rọ̀ lórí agbọ́n nìkan nínú àwọn agbọ́n nìyí pàápàá jùlọ àwọn tí àwọn tíra tí Muhammad abdulhab eléyìí tí ó ṣe tí wọ́n máa mú bá mú mélòó kan táwọn ìgbìyànjú tó ṣe tó ṣe pé eléyìí ló fa gbọ́míṣe ní ètò láàrin wọn àtàwọn ẹlẹ́mí àti láàrin tó jẹ́ àwọn tí láàrin bíbí àti oníkúnnà àtàwọn ọ̀rọ̀ mìíràn insha Allah wọn bá ṣàlàyé ilé insha Allah tó bá di ní alùpọ̀ mi bákan náà ò ní pé ẹjọ́ àdọ́mọ́ pé gbogbo ilé àwọn ìmọ̀ràn tá a mú wá insha Allah á ṣiṣẹ́ tọ̀ lórí pé ọ̀rọ̀ àkáwọn afáàkójọ lórí àwọn circumference lórí kí wọ́n kó rọ́dù sí gbogbo àwọn tí apá ìsọ̀ àbí kí wọ́n ṣe ní ìwé ẹ̀wọ̀n àwọn kékeré sọ ti fídíò yìí náà àárín fídíò ṣíkà adam àárín ìjọ ẹgbẹ́ náà láti lórí mélòó sọ ìwé náà ṣe àmọ́ ọmọ bá dípa lọ́gbọ́n ṣùgbọ́n àti èyí tó lè tó lè ṣiṣẹ́ náà ní abẹ́lẹ́ wọn bá kí ọlọ́run kó má ṣàṣe ní ẹ̀rọ fún wọn àti ògbó àná sí àwọn òwà tí a sì dá sí Islam àti sunna ní Muhammad sallallahu alayhi wa sallam ibi ìlàáfíà dàgbà ètò náà sí kọ́lọ̀ kí kọ́mọ́sà aṣọ wa ju àsìkò tí aṣọ kọ́mọ́sà aṣọ wa gbà náà àti jù bẹ́ẹ̀ lọ nígbà tó wà lórí ìbára ìpàdé kan dára rí سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم.